الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والستين من سورة الأنعام أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti kọ̀ fún àmì ìwà Muhammad sallallahu alaihi wasallam láti jẹ́ni tí yóò sọ̀rọ̀ rẹ̀ di ẹni tí wọ́n máa sọ àwọn èèyàn lápá wọn lẹ́sẹ̀ torí pé iṣẹ́ tọ́lọ́ ń ọ̀dà lórí tó péyàn ti jẹ́ sùn lọ́nà. فمن شاء فليؤمن ọmọ ṣá afẹ́dẹ́kọ nítorí wọn fẹ́ kọ́ gbàgbọ́ wọn fẹ́ kọ́ sáì gbàgbọ́. ọlọ́run bá wọn sọ nínú ààyè lẹ́yìn tó jẹ́ àyà kejìdínní àádọ́rin nínú Suratul An'am. wọ́n fi ń yé ànábìyà sallallahu alaihi àtàwọn àjọ rẹ̀ irú ìhàwó lọ́yẹ ká kọ sáwọn ẹni tí máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣeré tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn ẹni tí ń fi alukur'an tí wọ́n ń pè ní rọ́ tí wọ́n fi ń gbẹ́fẹ̀ tẹ́gbẹ́ tí wọ́n gbọ́rọ̀ kan nínú rẹ̀ kàkà kí wọ́n gbọ́ kí wọ́n tẹ̀lé àṣẹ tó bá wá nínú ẹ̀ níṣẹ́ ni wọ́n mọ̀ pé ìwòtún lè léyìí o ìwòlẹ̀ tún rí gbọ́ o ìwọ ni irọ́ tuntun tẹ́ ẹ tún rí gbọ́ ọ àwọn ọmọ sàlùkùrán wọn àti ṣe ẹyẹ ǹjẹ́ irú ìhàwọ́ lọ́yẹ kí mùsùlùmí ọkọ̀ sírò wọn sígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ káwọn ọmọ pàtẹ́wọ́ fún wọn ni kádìjọ máa fi àlùkùrán ṣe ẹyẹ àbí kíni káwọ́ ṣe ọlọ́ni wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina ní ìgbà tó bá rí àwọn ẹni tí ń tẹnu bọ àwọn ayọ̀ ọlọ́run nítẹnu bọ tẹni tó ṣe pé ń pè nírọ́ ní ìtẹnu bọ tẹni tí ń kọ ohun tó mú wá láṣẹ ohun tó mú wá ní ìtọ́ka ní tó mú wá ní ìfini mànà ní ìtẹnubọ tẹni tó ń fi alukur'an yìí ṣe yẹ̀yẹ́ fa a'ridu anhum ọlọ́run ní sí wọn o sí wọn kúrò láàrin wọn mẹ́sì dúró wọn o. níbi wọn lànàbì ń báwò àwọn náà Rasulullah àṣìlò láyà yìí ń báwò. àwọn kan sì sọ pé gbogbo àwọn mọ̀mìnì wọn wọ bẹ̀ pé ẹnikẹ́ni nínú wa ò ọ̀tọ̀ọ̀tọ̀ àjọmọlẹ́yìn rẹ̀ gbogbo gbàtà bá rẹ̀ nìkan tí ń fi ayọ̀ al tó fi ń ṣe yẹ̀yẹ́ àbí ń pè ní rọ́ àṣẹ ọlọ́run pé gbogbo wa kakọyìn sí wọn kàtàkù wọn kàmẹjọkọ sáàrin wọn ọ̀rọ̀ tó sọ yìí pé ọkárí ànábì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ńlọdọgba nítorí pé ìdí tó ń fi wá ni pé kọtọ kéèyàn máa tẹ́tí gbọ́ yẹ̀yẹ́ àwọn tí wọ́n ń sàkóra nìṣẹ́ yẹn ọ̀rọ̀ àwọn ẹni tí ń pè alukur'ani nírọ́ nígbà tí wọ́n ń pè nírọ́ àtakò àwọn ẹni tí ń ṣàtakò sí alukur'ani nígbà tí wọ́n ń ṣàtakò sí. àwọn ẹni tí wọ́n sì sọ fún ànábì sọ̀rọ̀ ṣẹlẹ̀ nìkan náà láyà ń bá wí pé wọ́n ní kọ́ ọmọ ìjókòó sáà ní wọ́n ń fa alukur'ani ṣe yẹ̀yẹ́ wọ́n nítorí pé ńgbà dáná bíi bá ti jókòó sáàrin wọn tẹ́lẹ̀ kó tó di kí wọ́n dá alukuraani sílẹ̀ tí wọ́n wá dá ẹ̀yà alukuraani sílẹ̀ dáná bíi bá dìde kú láàrin wọn yóò jẹ́ nǹkan tó ṣe wípé a ìbanilọ́kànjẹ́ ti ń bẹ́ẹ̀ pọ̀ jù fún wa ọgbọgbẹ ebo ti jókòó láàrin wa kí ló dé tó dìde tó dìde rẹ ó ní ipa ńlá tí ó fi sílẹ̀ yàtọ̀ sí tí wọ́n á gbọ́ kan nínú àwọn mọ̀mí níní àwọn kan sọ alukurani ṣe ẹ̀yẹ òdìdé ọ̀nà fẹ́lẹ̀ náà dá ń pè ọ́ àdìdé rẹ àti àdìdé rẹ tó ti dọ́gba lọ́dọ̀ àwọn ṣùgbọ́n ìtọ́dọ̀gba ni pé àtànàbì sallallahu alaihi wasallam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀nà ni ọlọ́run bá ń fi àyà ìbá rẹ̀ pé a ò gbọ́dọ̀ jókòó. sáàrin ẹni tí wọ́n fa alukur'an ṣe yẹ̀yẹ́ àbí tí wọ́n pè ní rọ́ nígbà tí wọ́n bá kó ọ̀daràn yìí. wọ́n náà Nabi sallallahu alaihi wasallam ìdí táyà ti sọ̀kalẹ̀ ó ní pé kana yaqudu ila qawmin minal mushrikina ya'iduhum wa yad'uhum fayastahzi'una bil Qur'an. فأمره الله أن يعرض عنهم إعراض منكر لا يقل لا ولا النبي صلى الله عليه وسلم ومن جكم ساني أو سبع níjókòó tẹni tí ń ṣèkìlọ̀ fún wa yóò jókòó sáàrin wọn máa pè wọn sẹ́sìn Islam ṣùgbọ́n owó gbàtẹ́lẹ̀ ìlú à ń wáyé tí wọ́n bá gbọ́ alukur'an wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe alukur'an sí yẹ̀yẹ́ ọlọ́run apá anabi sallallahu alaihi wasallam láti ike kó kọ̀yìn sí wọn ní ìkọ̀yìn sí tẹni tí ń sàtà kó kọ̀yìn sí wọn ní ìkọ̀yìn sí tẹni tí ń sàtà kù. tọ eléyìí fi hàn wá. ìpìtà abárí tẹnìkan hùwà burúkú ó hùwà tí ọ̀dà tọ́lọ́run bọ̀ fẹ́ tó o sì ti bá sọ tó o bá sọ tó o bá sọ kókó pa wà yẹn tì ó fura ẹ pé kì í ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kọ̀ọ̀kọ̀ yẹn sí kọ bọ̀ìkọ́tì ẹ̀ kálukọ́ lọ́tọ̀ọ̀tọ̀. ní ìkọ̀yìn sí tẹni tí ń takò ní ti ń ṣe yẹn kódà àwọn ẹ̀jẹ̀ ni tí yàrá bá tó pọ̀ pẹ̀lú eléyìí ní ronú tẹni tó fẹ́ ronú pé wàdà pé lágbájá ọmọ bá mi ṣe mọ́ tí ò sí nínú òbíra rẹ̀ léèrè. wọ́n gba ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ mujahid níbi àyà yìí wípé wa idha ra'ayta alladhina yakhuduna fi nígbà tí wàá sallallahu alaihi wasallam bá rí àwọn ẹni tí bọ. àwọn ayé alukuraani nítẹnu bọ tẹni tí ń pè wọn ní rọ tí ń sìn fi wọn ṣe yẹ̀yẹ́ tí ń kọ ní tí wọn kó sínú. فأعرض عنهم kọ̀yìn sí wọn o tàkìtì papọ̀ sí wọn. مجاهد هم الذين يستهزئون بكتاب الله الذين يخوضون في آياتنا tọ́lọ̀ wọn bá sọ nínú àyà yìí mujahid ní àwọn làwọn ẹni tí máa ń fi alukur'an ṣe yẹ̀yẹ́ ọlọ́run akọ̀fà nàbí sallallahu alaihi wasallam láti jókòó pẹ̀lú wọn àyàfi tí gbàgbé bá mọ̀ tí wàá ké gbàgbé ló ṣe ànábi tí ànábi fi jókòó láàrin wọn ìgbà náà ni ò ní burú o mọlámà má jókòó sáàrin wọn nígbà tó ń bẹ̀rẹ̀ sí fáyà kúránù ṣe yẹ̀yẹ́ kò wáyé o. tọ ayọ̀ yìí èsì mẹ́mẹ́ o fáwọn ẹni tí ń sọ yìí pé gbogbo àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tó jẹ́ pé àwọn èèyàn máa gbọ́rọ̀ ọ̀rọ̀ wọn wọ́n máa fi ṣèwà o wọ́n máa wòṣe sí wọn wọ́n máa wá òkọ́ṣe irú wọn wípé kí ló dé tìrú wọn kì í jókòó pẹ̀lú àwọn pòkì èsì ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ẹni tí máa sọ pé kí ló dé táwọn olùmọ̀ tí wọ́n sì jókòó pẹ̀lú àwọn pòkì tí wọ́n sì jókòó pẹ̀lú àwọn ọ̀daràn tí wọ́n sì jókòó pẹ̀lú àwọn tó ń takùtọ̀ lọ tí wọ́n kì í sì jókòó pẹ̀lú àwọn aládàádáálẹ̀ tí wọ́n kì í sì jókòó pẹ̀lú àwọn olùsìnilọ́nà. kí wọ́n tara bíbá wọn ṣe bíbá wọn jókòó yẹn máa ṣàtúnṣe tí ọba dáa nínú gbàgbọ́ wọn. nítorí nígbà tí ọba jókòó pẹ̀lú wọn àní láǹfààní àti ṣàtúnṣe wọn. ẹ mọ̀ gbọ́dọ̀ àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ pé kílódé tẹ̀ pé gbogbo àwọn èèyàn yẹn kẹ̀sì bá wọn sọ irú àwọn ẹni tí ń takò súnà yẹn irú àwọn aládàáda lẹ̀ irú àwọn ọ̀daràn lórí tẹ ìjókòó pẹ̀lú wọn kẹ́ ẹ bá wọn sọ tẹ bá ṣe mítìn pẹ̀lú wọn súnmọ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbà ẹ máa gbọ́ táwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ èsì mẹ́mẹ́ fún wọn tó ń sọ bẹ́ẹ̀ àyà ní àti ẹ̀gbọ́dọ̀ bá wọn jókòó torí pé àwọn tẹ́lẹ̀ náà ẹ̀sìn ọlọ́run fẹ́ fi ṣeré ni ẹ̀sìn ọlọ́run sì ṣe ẹ̀yẹ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó ń tara sísọ tí ń sọ nípa ẹ̀sìn ọlọ́run ó fi ń wá nǹkan lé ayé ni ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ pé tó ń sọ pé sára rẹ̀ ṣùgbọ́n bò lòun ó sì máa ronú jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ ní ti ń sọ nípa ẹ̀sìn ọlọ́run tó já sí sọkúsọ yẹn ó fi ń wó kọ ni nítorí pé wọ́n fẹ́ di gbajúgbajà èèyàn ìlú máa ń ká tòun tí kálukú ń ṣe ọlọ́lọ́ máa níyà rẹ̀ so ìdí nì tó fi jẹ́ kí ta bá rẹ̀ nìkan tí ń takùtà ọlọ́run tí ń takùtà nàbì sallallahu alaihi wa sallam kò sí nínú hikima fífi ká ni ẹ pè wá kájọ jókòó kálíbà tún ní ti ń sọ kálíbà tún ṣe lórí ẹ̀ nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣèjọ jókòó pẹ̀lú ẹ̀ tí ò tún ní serú àìdá tí ń ṣe ọ̀ ẹ̀yin ó sì bọ́ sábẹ́ pé ntọ́lọ́run bá ní kẹ́yìn ọmọ ṣe ẹ̀yin náà ṣe é. torí pé ńgbà tó máa ń pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ tó ń súnà Ànábì sallallahu alaihi wasallam nírọ́ tó ń fi alukurani ṣe yẹ̀yẹ́ ọlọ́run gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn sì ti jókòó pẹ̀lú wọn ẹ̀jọ́ ń fi kàn lókun torí kò sí Ali wọ́n lọ لا تجالسوا أهل الخصومات ẹ̀rọ máa على àwọn alájàngbìlà nídìí ẹ̀sìn ẹ̀rọ máa bá àwọn jókòó àwọn ẹni tó yẹ pé àwọn ọmọ kankan nínú ẹ̀sìn ju fanfa lọ ẹ̀rọ máa bá àwọn jókòó nítorí pé ó kéré jù sọ iyèméjì sí ọlọ́kàn tó ò ní rí yanjú láéláé tó fi fààyè lẹ eléyìí tó lè kó ìpalára burúkú bẹ́sìn rẹ tí ó dà gẹ́gẹ́ bí jẹjẹrẹ lára ẹ̀dọ̀ tí ó dàbí kán ara pako táwa ní ma bá ṣe lè ṣe tá a fi bọ́ lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ wọ́n lè gbọ́dọ̀ bá wọn jókòó fẹ́ iná lẹ́dínà yọ kóòtù fi ààyè àtìlá torí dájúdájú àwọn ẹni tí máa tẹnu bọnú àwọn àyà Al-Qur'an tí wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn alájàngbìlà nídìí ẹ̀sìn. ó tún wá látọ̀dọ̀ alimam ibn al-arabi rahmatulahi alayhi àwọn ni wàhálà dalilu nàcàlẹ̀ anna mujalasata ahlil kabaa'iri àbí mujalasata ahlil kabaa'iri la taxil wọn lè rí mbẹ nínú àyà yìí wípé kò tọ́ ká máa bá àwọn ẹni tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí máa dẹ́ṣẹ̀ ńláńlá jókòó papọ̀ nígbà máa jókòó pẹ̀lú àwọn mọ̀ ògbé lọ̀rọ̀ tiẹ̀ bóòlù ti wá sí nìka máa jókòó pẹ́ láwọn ń zìnà nìka máa jókòó pẹ́ láwọn òpùrọ́ nìka máa jókòó pẹ̀lú àwọn oníjàmbá nìka máa jókòó pẹ̀lú àwọn akọ̀wé èèyàn nìka máa jókòó pẹ̀lú àwọn olókòókò èèyàn ògbúrò wọn ní ẹ̀rí mẹ́mbẹ́ lórí pípọ̀ tọ́ka máa bá wọn jókòó. alimami ibn Khuwaizmin Dad ọ̀kan nínú àwọn àgbà olùmọ̀ màlìkìyà àwọn ni man khada fi ayati Allahi turikat mujalasatuhu wa hujir ẹnikẹ́ni tí máa ń tẹnu bọnú àwọn ayọ̀ ọlọ́run tí ń pè wọ́n nírọ́ tí ń kọ́ntì ayà mú tí ń fi ayà alukur'ani ṣe yẹ̀yẹ́ àgbọ̀dọ̀ bá jókòó papọ̀ yíyan láti máa yàn lódì àgbọ̀dọ̀ bá jókòó papọ̀ ìyẹn aláàmọ̀yàn lódì. bàbá wo mọ́kùnrin nìkan àná àwọn káfíìrà wọn ní kò bá jẹ mọ́mí ní kò bá jẹ káfíìrì àgbọ̀dọ̀ bá jókòó papọ̀ á sì máa yàn lódì. tọ́ ọ̀sẹ̀ báwo láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tó pé iṣẹ́ tiẹ̀ ní kófà alukur'ani ti yẹ̀yẹ́ ara alukur'ani ọ̀wà wọn máa tó ń wọn máa gbé gbọ̀nà tí ọ̀dà irú wọn sì rówó bí wọn sì rówó wọn rẹni gbé wọn ta wọn gbé kásẹ̀tì wọn jáde iná máa ra ẹ máa ra jọ ẹ ń rọrùn àjọ ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn ó tún gbé wọlé ọwọ́ ti ìyàwó náà jókòó ọmọ ó jókòó ẹ yàtọ̀ sí wáàzí àwọn àfáà tó ṣe pé gbogbo ó lé ni àwọn eléyìí máa pààyàn lẹ́rìn wọ́n máa lábẹ́ kí wọ́n fa alukurani ṣe yẹ̀yẹ́ wọ́n máa pààyàn lẹ́yìn lábẹ́ kí wọ́n gbá ah, eléyìí ọ̀bá wa wí àwọn tó bá wí ti kú. wọ́n á sọ alukurani dèrè ọmọ fowó rẹ̀ ra sídìí wálé ní sídìí ìdáwọn jẹjẹ pé wọ́n ń gbanú sọsọkúsọsọ lọ bí ìtúsí pé àwọn ẹni tó síwájú náà sọ bẹ́ẹ̀ lọtọ náà fi pa wọn. irú ẹ̀ ni wọ́n rà wálé tẹnìkan bá tún ti bọ́ lálejò pé tó ti wó tuntun yìí tó ti wó rí ibú tuntun yìí ẹ wà dọ̀ jókòó tì ọlọ́run sì lẹ́ẹ̀ gbọ́dọ̀ jókòó tì wọ́n nígbà tí wọ́n bá ń sọ̀tọ̀ kó sọ nípa ọ̀rọ̀ ọlọ́run. ìlú ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run lórílẹ̀‐èdè wa lónìí yìí òní mà nípa ẹ̀sìn ọlọ́run. ṣùgbọ́n ìgbárọ̀ ilẹ̀ dá oníkàlùkù náà di ṣe é tẹ̀lé okoba ó kó bá ó kó bá àgbọ́yé tó péye nípa ẹ̀sìn ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àyè. èèyàn máa sọ̀rọ̀ ìsọkúsọ ni o nígbà tó ṣe pé ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ńjọ́ tọ́lọ̀ ń sọ àyà nù ìsọkúsọ gidi sí ni. bí ẹnìkan ó lòun lọ sí tẹ̀síìrì kan lẹ́kọ̀ọ́ ó wá ní oní sọ nítorí fọwọ́ sọ̀yà wọn fi ń dáhùn yẹn lójú pé ibi táwọn dé yìí fáwọn ẹbí sákàn ní padà wà mọ́. eléyìí ìsọkúsọ ni nípa ayọ̀ lọ náà ló sì fowó rà ló mú wọlé. eléyìí ọmọ nǹkan pẹ̀ sí ẹni tí ń béèrè o ọmọ kankan pẹ̀ sí wọn ni àmọ́ ńgbà tí ń sọ arò sì ń sẹ́gìrì máa sọ níbi ṣe ń sọ. fẹ́ẹ̀ mọ̀ pé àsọgbọ́nú ìsọkúsọ ni yóò tún máa gbanú so wọn ní òun ọgbà pé ti ń sọjọ òdòdó kò ní mọ òun ọgbà torí pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbọ́ ọ̀rọ̀ gbà Ọlọ́run bá máa ń dáàbò bẹsẹ Islam ẹni tí ń wéwèé kówèé kí lóò tó sọ àṣírí rẹ̀ ó tù náà ni ẹ dákun tó rọ lọ àwọn àyàwó àti pé àwọn àdéhìí wo ńlọ takò ntẹlẹyìn sọ̀n. wọ́n wà àwọn àyà wà àwọn àdìsí náà sì wà kódà yà kọ́ wọn ránṣẹ́ fún ọ àwọn àyà wọn àyà tó wà àwọn àdìsí tó wà yà kọ́ wọn ránṣẹ́ fún torí ẹ nítorí yẹ kí wò ó ṣe ń mẹ́rin ti ń wéwèé kú kí ni kò ṣe àdìdì pé ìdájọ́ yọ sẹ̀lé wa náà lòdì. ọlọ́run nítorí ọba rí wọn eré anabi sallallahu alaihi wa sallam tí wọ́n ń wéwèé kówé tí wọ́n ń sọ̀sọ́kúsọ tí wọ́n ń fẹnu wa rọ́ọ̀fù nípa àwọn àyà alukur'an má jókòó pẹ̀lú wọn o má jókòó pẹ̀lú wọn kọ̀yìn sí wọn o sí wọn sílẹ̀ o pàkọ́ ní kọ́kọ́ sí wọn kó kó dìde kó ń bẹ̀ o. alimami ibn Khuwaylid min Dad olùmọ̀nlá lélẹ́yìn nínú olùmọ̀mọ̀lẹ́kìyà منع أصحابنا الدخول إلى أرض العدو ونبينا يعود ماوى وقا وقا فني láti jẹni tí ó máa rìnrìn àjò lọ sílùú àwọn ọ̀tá ọ̀rùdùl àdó ìlú ọ̀tá àwọn tó jọ tẹ̀sí islam islam ọ̀gbà kẹ̀kẹ́ máa travel lọ sílùú wọn nítorí pé ètò kéré jù nù jàǹbá tán lè fi sẹ́yìn kò náà ni pé tí ọba padà dé ó lè padà ó lè ó lè bẹ̀rẹ̀ sí ní wò pé islam kìnnì inú islam ni bàbá rẹ̀ sì bí ọ sí ẹ̀yin náà máa ṣàkíyèsí gbogbo ọmọ tí ń lọ lóyìnbó yẹn kí wọn náà tara àṣánà kíyèsí oògùn gbogbo ọmọ tí ń lọ sí lóyìnbó tí wọn bá dé majority wọn tó bá jẹ́ mùsùlùmí wọn máa pa tì wọn kódà kìí sọ ọmọ lásán àwọn bàbá lọ àwọn bàbá bàbá lọ sílùú òyìnbó wọn di kiri yóò bọ̀ wálé ìnà kátó apọ̀mọ̀ so iná fà ló fi jẹ́ pé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n fi òfin dé ta lọ́tọ́ lọ sílùú ọ̀tá kí ni tí ó sì mú lọ mọ́jẹ̀mú wo lọ́gbọ́dọ̀ pé àsìgbà tó bá tó lè pé májẹ̀mú ló tó tọ́ pé kọ́ lọ ìwà sí pé tó bá ti kàn ti wò sùn sùn sùn sùn ọ̀ ń kàwé tó bá ti kàwé débi kan mo fẹ́ lọ lóyìnbó lóyìnbó wọn á dé wọn máa ṣèṣe pé màláìka lò àwọn dìndìnrín náà tí ò lọ bìkan rí ọmọ òwú pé màláìka dé kí lọ já mọ irọ́ lásán òkú òórùn tí èké òórùn mọ́ ẹni tí ò sí lọ́wọ́ mọ́ kí lọ fẹ́ fi ṣe irọ́ lásán bastard torí pé tó bá lọ sí mẹ́rin tí ó ṣẹlẹ̀ ó ní pé everywhere tó bá lọ wàá rí kí wọ́n sọ àìdá nípa Islam kò sílò òyìnbó tó lọ tí lè yọ ṣẹlẹ̀ kódà àwa náà ń gbọ́ ránṣẹ́ bá àdélu òyìnbó rí ẹ̀rí àwọn òfin tí wọ́n ń ṣe lóríṣiríṣiríṣiríṣi láti tako Islam láti dínà má Islam. ṣèwọ́ wa lọ bẹ́ẹ̀ ọ lọ jókòó bẹ́ẹ̀. ọmọ fàdúró sóyìnbó ńdojúmọ́ àbí ọwọ́ àríwé ẹ̀rí gbà wálé àbẹ́ ẹ̀kọ́ ni ọmọ pé wulẹ̀ ń lọ sí sọ́ọ̀tì tẹ̀ǹtara yín jẹ wọ́n sì sọ́n wọ ẹ̀rí àwọn máa ẹ máa discourse kankan tí ò wúlò tí ò lè gbé ọdọ àlìjánà kankan ọwọ́ àzọpá àsìkò sọ láti tó ọmọ fẹ́ lọ wọ́n sì tu ọ lẹ̀ ìbá ń ti rí ń bì náà ìbá máa lọ sùkúù náà ń bì tí wọ́n ní àwọn ti kíní kan practical àsìkò sọláàtì tó ọ̀gá ni wọ́n ẹnìkan kò ní lọ sí sọláàtì because we are impractical abẹ́rẹ́ ní practical yẹ̀yẹ́ títí wọ́n á dé lóyìn bó lọ́n ní ṣe sọláàtì ibi ìgan kò lè sí torí ẹ̀ ló ti jẹ́ kutu bá sí lọ́rùúra kí lọ́n wá lọ bẹ̀ wọ́n ní wọ́n máa lówó lọ ọ̀pọ̀lọpọ̀ tó lọ tíyà ń jẹ tó jẹ́ pọ́ tálákà ju nǹkan míì lọ àní rí wọn. èèyàn kan láàrin ọgọ́rùn tó wá rọra mówó bọ̀ láàmú àwò pé ó ìlú òyìnbó wàràs wàlẹ́ ẹlòmíì wọ́n fara mọ́kò kan torí pé táwọn aráalé bá rí pe àwọn sórí ibú àwọn bọ́ ń dáa ó lè lu agbárí sẹ́nìkan mẹ́rin kó túlẹ̀ ẹ̀ ní padà lọ́mọ́ni lọ́wọ́ ọmọ tó ti parí sẹ́mẹ̀. èèyàn kan rí tó kówó dé ní mẹ́fà máa gbọ́ á lóyìnbó máa dá pọ̀ hmm? ẹ dákun sẹ́lù tiwa náà dá pọ̀ ẹnìkan ń sọ̀rọ̀ àwọn àmì kan sọ̀rọ̀ á ah, ní òyìnbó tó kò and they use am for London o mo ní kó padà sí ẹ̀. rubbish tí wọn yàgbẹ́ London lọba gbẹnu lọ tí wọn ìlú wo tí wọn irọ́ lásán wọn máa pọ̀ irọ́ rubbish pẹ̀lú ṣe wọ́n ní kò dáa ká lọ sílùú kèfèrí ká lọ wá sẹ́tù síbẹ̀ báwọn náà ti débi tá a máa gbé rárá bóyá ọ̀sẹ̀ lọ kẹ́kọ̀ọ́ kan nítorí ẹ̀kọ́ yìí à ní àwọn ẹni tí wọ́n mọ̀ nípa specialization gbogbo àwọn universities wà á rí àní àṣẹ̀ṣẹ̀ fẹ́ mú wọ inú ẹ̀kọ́ tiwa náà kò gbóró ká lọ ká lọ kẹ́kọ̀ọ́ yẹn torí gbogbo ní tá a bá ti kọ́ tá a bá ti mà ó di tiwa nù. májẹ̀mú wa ni pẹ́yìn tẹ́ lọ ẹ jẹ́ mùsùlùmí gidi ìyẹn tó bá mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn nù o ẹ mùsùlùmí gidi ẹ sì jẹ́ mùsùlùmí tó ṣe é pé tí ọba lè pèpè lọ síbi ẹ̀sìn rẹ̀ nígbà tó ń wà lóyìnbó yẹn èyí tó kéré jù ni pé yóò lè dáàbò bo ẹ̀sìn rẹ̀ kò ní sílẹ̀ tó bá ti ṣe ti ń ṣe tàì ṣe tán yóò máa padà bọ̀ wá lé èyí pé wàá tún á jókòó pé ṣe ti London lọ Toronto láti Toronto láti fẹ́ lọ sí kinní kan Norway Pekin tó bá ti jẹ́ pé ó lè ṣe bẹ́ẹ̀ ní ọ̀lọ́ àbí wọ́n jẹ́ kó ara ẹ̀ kan sí yẹn àti wá wá ìtọ́jú ara yìí títí títí àárí àárí nítòsí ọ̀dọ̀ wa tí wọ́n á júwèé tí wọ́n á pé ọsítù kan wà nílùú àwọn kèfèrí yẹn tó yẹ pé inṣàlọ́ tí yẹn bá lọ wọ́n bá yàn ṣètọ́jú nǹkan yẹn inṣàlọ́ ọlọ́run sì jẹ́ yẹn gbádùn pẹ̀lú ògbó ọlọ́run tó yẹn wá lọ òun náà lópin ìgbà tó bá jẹ́ pé kò ní tìtorí pọ́ùn wá ìwòsàn lọ kọ́ wá padà bọ̀ wálé ní káfíìrì olùmọ̀kan ní Yemen ọjọ́ àdé ní jamiu islamiyya muqbil hadi alwadi'i ọmọ nínú àwọn afáàsùn náà gbà ní Yemen kọ́nà foríjì ṣàlàyé so ìyàwó rẹ̀ kọ̀wé kan nípa ìrìn tí ọkọ òun rìn lọ sí Amẹ́ríkà láti lọ wá ìtọ́jú àárẹ̀ tí ń ṣe nígbà tí wọ́n tọ́jú wọn gbé wá Saudi nǹkan kan ò rí ṣe so àwọn ìjọba Saudi ló ń náwó tí wọ́n ṣàfigbé lọ sí Amẹ́ríkà. ìyàwó rẹ̀ wá ní à ah, òun ọ̀ma burú lílọ sílùú kẹsẹ̀rí àfìgbà táwọn lọ tòun ló dúró tì. ó nígbà tí wọ́n sọra pé gbogbo yẹn sá wá ń kí gbogbo yẹn wá ń kí gbogbo yẹn wá ń ké tọrọ gbajúmọ̀ tó ní àwọn nọ́ọ̀sì yẹn wá forí korí wọ́n fi kàn án lòkùn ìrù wa bẹ̀rẹ̀ sí ní bà wọ́n nǹkan wá jẹ́ pé wọ́n kò kún ogun lábẹ́rẹ́ burúkú kan tó ń ràn lọ kiri máa ń jẹ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ tó máa ń mọ̀ ọ́ lọ síwájú ẹ̀sìn Islam tó ń sin lápá gidi láàrin àwọn yẹn ọ̀pọ̀ èèyàn wọ́n máa gbé ààyè rẹ̀ lọ tọ́jú tó so kókù rẹ̀ wọ́n dà padà. ó ní wọ́n wá ń béèrè pé bóò ni bàbá yìí jẹ́ náà rí yaman bóò lọ jẹ́ yaman tí gbogbo èèyàn fi wá ń kí báyìí wọ́n ní à eléré orí ìtàgé ńlá ni àwàdà kẹríkẹrí bàbá <laughs> torí ìyàwó ni ẹ̀rù ń bà wọ́n tí wọn bá lọ ikú olùmọ̀ ńlá nípa islam tí ẹ bá nù. ìrẹ́mọ̀ kékeré ọgbọ́n kéèyàn ọmọ ọ̀rọ̀ sọ dáa àmọ́ kéèyàn ó ronú kó tó sọ ọ́ dáa jùlọ. ẹlòmíọ́ kẹ̀ ti yanu gbà ẹ̀ mọ́ ìlú mọ̀ nǹkan olùmọ̀ ńlá bàbá súnà wọn kàn máa pa abẹ́rẹ́ sí ndè ní. ìyàwó ni rárá o bí bàbá sàlàyé mọ̀ nù. ní <laughs> tí ọkọ̀ rọra gbádùn díẹ̀ àwọn yàrá tún pe ìjọba Saudi kọ́ lọ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ dákun bàálù yín bàálù tẹ́ fi gbé wa ẹ dákun ọkọ̀ mi fẹ́ padà lé bí bàbá yẹn ti padà sí Mẹ́kà nánu kò sí hajj lọ́dún yẹn so wọ́n ní kàn dùn padà sí Yemen wọ́n máa ronú sáti padà sí Amẹ́ríkà lọ́lọ́run bá gbẹ̀mí rẹ̀ lẹ́yìn hajj so eléyìí fi hàn wá pé ìlú òyìnbó yìí ṣe ibi tí wọ́n máa ń sáré lọ tí wọ́n máa ń sáré lọ nítorí pé tọ̀bá western civilization làwọn kọ́ western education làwọn ní kíní kan àwọn máa wò pé àwọn ẹ̀ka àwọn náà débẹ̀ ẹ̀ka àwọn tẹ́ ẹ bá débẹ̀ tó bá pín nǹkan kan bá gbé yín lọ bẹ̀ condition lẹ̀ ti rí ẹ̀ ẹ má lọ bẹ̀ kẹpa islam yìí tì ìyọ̀mọ́ ibi tí kú ọ́ pààyàn ibi tí kú ọ́ pààyàn kù ẹ má lọ bẹ̀ fẹ́yìn náà máa wá inferiorize Islam yín kẹ́ ẹ má lè sọ ń parẹ̀ mọ́ kẹ́ ẹ má bẹ̀rù láti pera yín mùsùlùmí. àwa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti ìlú tó lẹ́sìn lọ sílùú òyìnbó láwọn obìnrin tí wọ́n sì di ọmọ àta táwọn náà yan gbogbo aṣọ tí ń bọ̀ àṣírí wọn dánú tí wọ́n bẹ̀rẹ̀ sí rìn hòhò lọ́hùn wọ́n tún ya fọ́tò wọn ránṣẹ́ sílé tòun lọ túmọ̀ sí pé wọ́n ti pè ẹran àbàjẹ́ ń bẹ lára wọn tẹ́lẹ̀ náà wọ́n kàn wá bi tí yóò ti fojú hàn ní torí di eléyìí èèyàn jẹba àwọn tó bá kọ́ ń kẹ́kọ̀ọ́ kan tòsí tọ́mọ sì lè kọ́ tí ó mọ̀ láì lọ sílùú àwọn kèfèrí ẹjọ́ kọ́ ń tòsí kọ́ lọ́wọ́ bá kọ́sà ti bá àfàlùbáríkà sí tó bá sì jẹ́ pé kò sí ń tòsí. ọ̀dọ̀ àwọn nìkan náà sì lè kọ́ à ń ṣe ń bùkátà láwùjọ tiwa náà kò burúkọ kọlọkọ àwọn àmọ́ ìwà tó bá jẹ́ a ti ṣe jiná nípa ẹ̀sìn tọ́mọ nípa ẹ̀sìn tí lè dáàbò bò tí wọn ní yí nǹkan máa lọ́wọ́ tó wàá di ọ̀pọ̀lọpọ̀ tó lọ lóyìnbó tí wọ́n náà mọ̀ lọ́dọ̀ wọn ti padà wálé ọ̀pọ̀lọpọ̀ di nìyà wọ́n di láì nígbà tí ẹ̀kọ́ òyìnbó ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ síbi chọ́ọ̀chì ni kátó wá pé ńgbà tí wọ́n lọ síbi àgbà lọ ilé ìjẹba àwọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn faculty láwọn universities nílùú òyìnbó orúkọ chọ́ọ̀chì ni wọ́n sọ wọn st kinikan college of kinikan st kinikan college of kinikan st kinikan college of kinikan bó sì wà nù. òyìnbó àwọn èsì fi ìsìn náà tí wọ́n ṣeré. ẹ̀yin wo gbogbo jẹ́gìsì bọ́ọ̀lù tí wọ́n máa tà ṣàṣà jẹ́gìsì ni ò sí kírọ́ọ̀sì lára rẹ̀ náà lẹ́sìn máa bá a gbé wọ mọ́ṣáláṣí ọmọ tí ń wọ̀ torí ẹ fúra o ti ń sọ̀rọ̀ ẹ̀sìn jù gbogbo nǹkan pé ah, gbogbo nǹkan náà alẹ́ sìn ọmọ tí ń gbá bọ́ọ̀lù kírọ́ọ̀sì náà ni lóríṣiríṣiríṣiríṣi gbogbo wọn lè yà lọ́nà kan lè yà lọ́nà kírọ́ọ̀sì náà ni. tòbẹ́ẹ̀ náà lẹ́kọ́ tí wọ́n ń kọ́ gbogbo àwọn faculties ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orúkọ chọ́ọ̀chì náà ni. so àárín wọn báwí tí wọn ni wọ́n ń gbé lárugẹ kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú tiwa báwo ni wọ́n ṣe wá fi Islam lẹ̀ nítorí pọkàn fẹ́ gba páálí páálí tí ò gbé ọ̀dà àlùjànnà. bákan náà alimami tún ní torí irú àyà yìí làwọn olùmọ̀wá ni wọ́n sì kọ́ fún wa wadukhula kana'isihim walbiya ipa àgbọ̀dọ̀ wọ chọ́ọ̀chì wọn o a sì gbọ́dọ̀ wọ sinagogu ọ̀ gbọ́dọ̀ wọnú ẹ̀ lọ́ ń gbọ̀n nítorí pé wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'rid anhum. tó ara àwọn ẹni tí ń fa ayé alukurani ṣe wọn ẹ dákun bó ló ti wọ ṣọ́ọ̀ṣì tí wọn ní fi alukurani ṣeré ṣùgbọ́n alukurani sọ pé lámúyẹlé wọlẹ́mú yóò eléyìí súra ìta àwọn mùsùlùmí ká má ti lọ pé bá ń kò bí má ẹnìkan kí ni ẹnìkan òbí ó lè ṣe kan tó ní pé olúwa ọmọ ọlọ́run sáwọn gbogbo ní fún bàbá ògo ní fún ọmọ ògo ní fẹmi mímá ẹ pé á lè lù ú so àárín gbogbo ẹ wọn máa lè lù ú wọn lè lù ú so wọn sì máa wí àwọn ọ̀rọ̀ tí ń takú kíni ọwọ alọjókòó bẹ́ẹ̀ wọn ní institution tẹ wà àbí iléeṣẹ́ tẹ wà tẹ bá ṣe àdúrà lóṣù níbẹ̀rẹ̀ oṣù yìí ní mọ́ṣáláṣí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àwọn gbogbo yẹn wọ́n kún ọwọ́ mọ́ṣáláṣí tó bá dìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ nǹkan gbogbo yín kún ẹ̀sùn lọ́wọ́ bó ẹ tún sọ ah làwọn ọ̀rọ̀ lọ gbọ́n má bàa wọ̀ ọ́ má bàa wọ̀ ọ́ nìkan sọ pé òkú tó kú ìyá àwọn nínú fámìlì àbẹ́rẹ́ nǹkan mẹ́ ìyá àwọn nínú fámìlì wọ́n sì jẹ́ mùsùlùmí masha allah la quwwata illa billah tí wọ́n agbéjà làbí àwọ̀ tuntun dé fìlà sí wọn ni wọ́n ṣe ìsìn kan yìí wọ́n ṣe fún wọn náà wà bá wọn wọ

so lè má mú tọ́ba àwọn sọ́ọ̀sì bẹ́ẹ̀ nǹkan mẹ́rin. wọ́n á ní ẹ́ eh, because eh, wattaqullaha alladhi tasa'aluna bihi hmm, wal arham hmm, àpò òbí ìbí ìbí kíni pé kíni wọ́n rò pé yọ wa tọ́ba àwọn sọ́ọ̀sì sọ́ọ̀sì pé kíni wọ́n ní wọ́n ń ṣe ìyàwó ni ó sì kàn án kàn án púpọ̀ wọ́n bá sọ́ọ̀sì lọ ń gbọ́n o bákan náà sinagogu wọn bá wọn wọ o àwọn kan wá ń sẹ́tì tíráàpù fáwọn èèyàn nísì pápá lẹ́kọ̀ọ́ sinagogu kan òkè nìkan sinagogu Tèmítọ́pẹ́ Joshua tó wọ́n rówó sí ìranù ó lè kó ráìsì tírélàs kalẹ̀ bíi mẹ́wàá nínú àwẹ̀ o nínú àwẹ̀ mùsùlùmí o tí wọ́n máa gbé àpò ráìsì fún ẹnì kọ̀ọ̀kan náà mùsùlùmí ẹlòmíì tó máa gbá àpò ráìsì tó ń lè kó twenty five thousand fún kí ló lẹ́yìn díẹ̀díẹ̀ torí pé ẹni tẹ́bi ń pa ó sì fowó ra ìgbàgbọ́ rẹ̀ so àwọn èèyàn wá pè lọ bìbà tó ń bára àtẹnudí ọ̀bára kà kálukó péjọ lágbájá lánàá ńgbà tó rápò ráìsì gbà tó ń tún gba fifty thousand kálukó tún lọ bẹ̀rẹ̀. àwẹ̀ mùsùlùmí fa torí ẹ̀ gbọ́dọ̀ bá ń wọ̀ ọ bá wọ̀ ọ ní ẹ ká má gbà ká má lọ ká má lọ gba fún wa à fún ọ ju gbogbo eléyìí lọ ìfún ni gbàkádù oúnjẹ náà wà ní gbogbo nǹkan jẹun òkú tí ì jẹun àwọn tó bá ti pàdánù ìmọ̀ nìyẹn iná kó lérò iná tààrà wọn jẹ di nánu káyà rẹ lè kí dáadáa àyè tọ́lọ̀ ń fẹ́ sọ ọ́ sí kó lè ṣe déédéé rẹ̀ ẹ̀dìmú àwọn mùsùlùmí kò síbi tọ́lọ̀ ti bẹ̀ wá o níbi ká máa ṣe competition pẹ̀lú àwọn kèsèrí nípa owó tí wọ́n ń ná o ọlọ́run ni wọ́n ń náwó wọn kó lè dí àwọn èèyàn lọ́nà láti tẹ̀lé tọ́lọ́run فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون ọlọ́run ni wọ́n na yóò padà dàbá na fún wa kò sì sí tàbí ṣùgbọ́n á tún padà borí wọn náà àwọn ọ̀bẹ wa pé ńgbà táwọn bá náwó bá ń káwọn náà lọ jalè ṣẹ́ẹ́ ká lọ jalè ní àlówó akẹ́kẹ̀tà àlówó ẹ̀hìn yẹn sì fúyẹ́ kí yẹn sọ pé òun wúwo ẹnìkan ọmọ sọ pé ah, lè àmọ́ náà àmọ́ torí pé àlùjànnà làwọn wá kí làwọn wá ẹ̀hìn àwọn olówó tiwa náà káwọn náà ṣe ìrànlọ́wọ́ fẹ́ ní tóòní. tẹ̀lé ìtumọ̀ sí wípé àti máa wá fi rọ́ọ̀sì kẹwọ́ wípé wọ́n ràn mí lọ́wọ́ ni iná lọ́fà wọ́n bò mí láṣìírí ni wọ́n bọ̀ láṣìírí wọn ni. torí ẹ̀ wọ àwọn àyè ìjọsìn wọn wa wọ́n tún náà gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn o máa jókòó pẹ̀lú gbogbo gbà torí pé ńgbà tí àwọn wọn ò lè sọ̀rọ̀ lọ títí kí wọ́n sọ́bọ̀ wọ́n fẹ́ bẹnu àtẹ́lu islam kẹ́bí àwa náà ni a lè sọ̀rọ̀ lọ títí ká sọ́bọ̀ á bẹnu àtẹ́lu kẹfẹ́rí náà ni àbí èyí wa sọ àwọn náà ṣẹ̀ṣẹ̀ fifty fifty torí ẹ̀ka kálukú orúkọ máa sọ dèrò lọ́tọ̀ọ̀tọ̀ wà á hìlẹ̀ lùbẹ́dà wọn láti gbọdọ̀ jókòó pẹ̀lú àwọn aládàádáalẹ̀ àwọn bàbá bídíà màmá bídíà àwọn gbọdọ̀ jókòó pẹ̀lú àwọn kálukú kọ́ máa lọ́tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ pé kíni. sọ nítorí pé súnà lọ́lọ́run fi rán ànábì ó sì ní kọ́ tako bídíà sọ́bọ́n lọ́sọ̀ á máa bọ́ bídíà jókòó papọ̀ wọ́n gbẹ́ torí ká fọwọ́ wọ́wọ́ lọ́wọ́ fi má tọ́ba fọwọ́ súnà tọ́ba fi ọwọ́ bídíà yọ̀dọ̀ tì ọwọ́ ti bídíà ọ̀dọ̀ tì ti súnà ni ọwọ́ wò lẹ́sìn ọwọ́ náà gbọ́dọ̀ jọra wọn torí ẹ̀ jókòó pẹ̀lú wọn bákan náà òpó ọ̀gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé ó yẹ kó kó kó nífẹ̀ẹ́ wọn kó nífẹ̀ẹ́ àwọn tá a wú wọn ìgbà gbogbo wọn nítorí pé nítorí àti takùtọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ sífẹ̀ẹ́ wọn ní ọkàn rẹ o kódà kó ṣe mọ̀lẹ́bí rẹ kódà kó ṣe ìbátan rẹ kìnnì ọkàn máa rẹ́rìn sí wọn lójú lójú ayé ni ṣùgbọ́n nù rẹ ńkọ́ kò gbọ́dọ̀ sífẹ̀ẹ́ wọn bẹ̀ kí ẹ bá ń sábẹ́ sọ pé àmọ́ rẹ́rìn níwájú àwọn èèyàn kan nígbà tó kàn wọn lànà wọn sojú ọmọ rẹ ni ṣùgbọ́n làánà ń bẹ nínú ọkàn wa fún wọn. tọ́ ó sì gbọ́dọ̀ gbọ́rọ̀ wọn wala munadharatihim ó ti ẹ̀ gbọ́dọ̀ bá wọn ṣe debate torí ẹ̀ ló ṣe jẹ́ kó àwọn aṣáájú wa rere wọn kì í wọn kì í gbà kéèyàn máa ṣe ìfikùnlukùn fáńfà pẹ̀lú àwọn aládàáda alẹ̀ ní ìgbà nítorí pé àkọ́kọ́ orí òdodo ni wọ́n wà. òdodo bukata kásẹ̀sẹ̀ máa taná sí kó lè bàa hàn òun ti hàn gẹ́gẹ́ bí òrùn ni ṣé wàá rán lọ́rẹ̀ dálẹ̀ òun nífẹ̀ẹ́ kọjá tó wọ́n ta so òun ló ń bùkátà kọ́ máa jan so ó tún á súnmọ́ kó jẹ́ pé wò ní àwọn ẹ̀rí tó múnádóko tó gbóná so òun kú mọ́ kìí sẹ̀rí lòun mú ká ìṣújú ni ṣubahat ó lè sọ ìṣújú kan lẹ̀kọ́ mọ́mọ́ bó sì dáhùn àwọn èèyàn oh, kò sì ní nǹkan kan tó mú wá ju irọ́ lọ gbàtí wò ti rí dáhùn ìwé ẹ̀rọ sọ pé ẹ má bàa debate ọ̀kan nínú àwọn bídà wọ́n sọ fún àlìmáàmù Nakhai òní isma minni kalima wọ́n sì tẹ́tí gbọ́gbó lóyìn lẹ́nu mi fa a'rada an an-Nakhai yìí sí ọkọ pakọ́ sí wọ́kọ́lá wọlé ní sọkẹ́lìmà ó ní ìtì ẹ̀fẹ́ gbọ́dájì gbólóhùn lẹ́nu ẹ̀ wọ̀wọ́ ó ní gbọ́ gbólóhùn kan lẹ́nu ó ní ìdájì gbólóhùn kan fẹ́ àṣìkè náà mọ́ irú rẹ̀ náà lọ́wọ́ alátọ́dọ̀ Abu Ayyub láti ọ̀dọ̀ Ayyub as-Sakhtiyani náà sọ̀rọ̀ ẹ̀ Fudayl ibn Iyad òun sọ yìí pé. من أحب صاحب بدعة أحبط الله عمله وأخرج نور الإسلام من قلبه fúlẹ́nì kẹ́ni tó bá fi lè lọ nífẹ̀ẹ́ sí àwọn aládàádáalẹ̀ ọlọ́run ba iṣẹ́ rẹ̀ jẹ́ ọlọ́run sì yọ ìmọ́lẹ̀ islam kúrò lọ́kàn rẹ̀ òdodo ni nítorí pé bídà àwọn àdáadáalẹ̀ yẹn kò sí bó ṣe fẹ́ràn ẹni tí ń ṣe tí wọn náà ní padà máa ṣe bídà anabi sallallahu alaihi wasallam sọ pé wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àánú ni iṣẹ́ bàjẹ́ ni ọlọ́run ó sì yọ ìmọ́lẹ̀ ẹ̀sìn islam kúrò lọ́kàn rẹ̀ nítorí pé bídíà òkùnkùn ni sunna ni kíni ó ní mọ́lẹ̀ ó ní wa man zawwaja karimatahu min mubtadi'in faqad qata'a rahimaha ó ní gbogbo ẹni tó bá wà mọ́ ọmọ rẹ̀ bìnrin tó fi fún aládàádáálẹ̀ kọ́má jọ́kọ fún olùtí jákun ẹ̀bí o ètò sùn àtọmọ pọ̀ ìrẹ́ la sọ pé ẹ kíyèsí o ta ló fẹ́ fẹ́ ọmọ yín tó bá ti já aládàádáálẹ̀ bí ìgbà tó fẹ́ gé okùn ẹbí tí ń bẹ láàrin rẹ̀ àtọmọ rẹ̀ ni gbọ́dọ̀ yín jẹ́ kí ni gbàgbọ́ ti ọmọ la fẹ́ fẹ́ ẹ̀ ń béèrè gbàgbọ́ wa kó lẹ́gbàá wọlé. sọ̀ntorí ìbẹ̀rù kọ́mọ́bà lọ jẹ́ pé irú eléyìí ṣẹlẹ̀ sí yàn á ah, ṣebí yẹn náà lọ fẹ́ ọmọ tó ní mùsùlùmí lòun alùsùnà lòun ìgbà tíyàwó ti wọlé tán lọ́jọ́ tó wọlé nǹkan ló sì sọ fún ìyàwó yìí pé òun o ahamadi o amadiya lò ó kùbi tó sà lọ nígbà tó bo lójú tán ṣẹ̀dá kùn torí ọlọ́run ó sì parọ́ tàn wọ́n mùsùlùmí lò àbí ìtòsí pò sí bẹ́ẹ̀ òun náà tọ́bìnrin obìnrin ò sì mà àfìgbà tó tó bí màkẹ́ta fún ni wọ́n tó mà ní amadíyà gbọ́dọ̀ àti fẹ́ ṣe léyìn sí àfẹ́ni tó lọ fọmọ fẹ́nìkan tó ti kún tọ̀rí kọ ni àwọn náà tọ̀rí kọ láìsí ọmọ ni torí pé ẹ̀sìn ọkọ ìyàwó padà sí tó gbogbo eléyìí tó bá fọmọ fún bídíà. Oti oti sánà kọ́mọ náà di kíni kó di ìyá bídíà ẹ̀rí pé tí ọkọ tó bá kó tẹ̀sù bá kọ tó tún fi wí ọwọ́ kí ni ìyàwó náà ṣe òun náà fàtí ẹ̀ lọ́wọ́ yóò máa wọlé gan ni pé yẹs à ń bẹ lẹ́yìn so eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá fi ọmọ rẹ̀ fún aládàádáálẹ̀ ó ti gbé òkun ẹbí tí ń bẹ láàrin mo rò pé àṣìlákà nípa àtúmọ̀ yẹn nìsín bàbá jọ́nsọ́nà ọwọ́ àfọmà tiẹ̀ náà tó náà jọ́nsọ́nà ó fi fún bídíà kí ló máa ṣẹlẹ̀ láìpẹ́ ọjọ́ ọmọ náà padà di oníbídíà ọmọ yóò wá di pé yọ kọ́yìn sí bàbá rẹ̀ yóò máa sọ pé ah ìlànà àwọn bàbá òun ti le jù ó mọ̀sùmọ́tọ̀ mọ̀sùmọ́tọ̀ so yóò bẹ̀rẹ̀ sí tako bàbá rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí sọ pé ní tẹ́yìn sí ń kọjọ́ra wọn ìdáwà ń ṣe ní ìsìn dájú ti ń lọ yóò tún máa wọ́nà láti yí àwọn ẹni tó bá ṣẹ́kù nù fámìlì ẹ̀fẹ̀ yí wọn padà torí wá àyè tọkọ ń rọ sí lórí nìsín nílò tó gbígbà tó ti já okùn ẹbí tí ń bẹ láàrin wa nù ẹnìkan wá ní ọ̀dà tírú ẹ bá ti wá ṣẹlẹ̀ ńkọ́ kí ni káwọn ó ṣe ẹ jà wọn ni ẹ tù wọn ká kí kálukọ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó kí ni. wọ́n máa ń jẹ́lẹ́sẹ̀ máa sọ ọ́ ṣe bíbí dàá tẹ́ni lẹ́nu yóò wọn lẹ́nikẹ́ni tó máa ń jókòó pẹ̀lú aládàádáalẹ̀ ọlọ́run ọba ò ní fún lọ́gbọ́n kò ní fún lọ́gbọ́n gbọ́n. mùrùkẹ́ sura sí ọ̀rọ̀ yún yé nítorí pé agọ́ pọ̀ ń dìbí díà mùrùkẹ́ sura agọ́ pọ̀ ń dìbí díà ní ìsinyìí wọ́n lọ sí ìdìsàrè oníwọ́n ní kò fa nákẹ́lẹ́ yìí nígbà five hundred thousand tí ì bá a ṣàgọ̀ kíyàn lọ jókòó nídìí sàárè báwọn kó sì máa fa tí wọ́n ní wọ́n fà ní five hundred thousand times ọlọ́run ní sọ fún sallallahu alaihi wasallam pé wa ma anta bi musmi'in man fil qubur ìwọ ọ̀jẹ́ni tó lágbára láti fẹ́ni tí ń bẹ ń sàárè lọ́rọ̀ gbọ̀ ta wá nìwọ lẹ́yìn náà ń tọ́ àánú sàárè kí ló lè ṣe fún ọ tó ní bùkátà rẹ ni àbí wọ́n ló ń bùkátà rẹ olóńbùkátà wọ́n nìsín ara àgọ́ náà nì aládàádálẹ̀ tẹnìkan fẹ́ sálò àlá tó ní a ah, kí ló ní tó ń gbọ́n tó ń gbọ́n wọn bàbá mo fẹ́ bá sọ láti lẹ́yìn láti bẹ̀rẹ̀ ni kí ló wá dé ní ìṣe oní òun ò tí sálò àlá ni tó bá ti pálò àlá náà máa ń bẹ̀rù pé kò ní ju kọ́ bá sọ láti lẹ́yìn lẹ́yìn wa láti bẹ̀rẹ̀ àgbè. ìdàkùn e. bó lèyìn ó ti máa bárò àwọn eléyìí ń tò téèyàn ọgbọ̀n. bákan náà ẹni tó ti pé ń ha bó ṣe ń ha báyìí ó ní ṣé ẹ̀yin ò ní gbà ní gbà kí ni bàbá ah, ẹ̀ ń wò pé kẹlẹ̀bẹ̀ ni alibarika ni kálukú bá ń pín sáwọn eléyìí lè gbọ́n wọn ò lè gbọ́n o ee wọlá àwọn ò lè gbọ́n àbí ẹni tí mọ́tò kọjá mọ́tò lọ kọjá o ojú táyà mọ́tò kálukú wọn fẹ̀kẹ́ ra pé alibarika alibarika sáwọn eléyìí lè gbọ́n alibarika kí ni táyà dọ́yẹ́ pé bá jà fún àwọn ti ṣe ẹ̀yin wá ń fẹ̀kẹ́ gbó ọlọ́mọdé àgọ̀ torí ẹ̀sẹ̀ rí pọ́rọ̀ rẹ̀ ó ní ìtumọ̀ wípé gbogbo ẹni tí wọ́n bá ń jókòó pẹ̀lú aládàáda alẹ̀ ọlọ́run ní fún lọ́gbọ́ngbọ́n torí àyè bá gọ̀ gbé kagbọ́n nígbà tí èèyàn fi ọwọ́ ọ̀tún tó fi fọ́n kún tó tún á la ọlọ́jọ́ bọ́támẹ́ǹtì. àwọn pé èèyàn náà ó kéré jù èèyàn kọ lára rẹ̀ pé òkè alẹ́fọwọ́ ọ̀tún náà san kùnà ó tilẹ̀ jẹ́ pé àwọn ò ní la ṣe ọgbọ́n nù àbágọ̀ àgọ́ wa di style èèyàn jẹ́ báwọn. wà ìdá mi alimallahu min rajulin annahu mubghidun li sahibi bid'atin rajawtu an yaghfira Allahu lahu. Al-Fudayl onítọ́lọ́mbá sì mà lára ẹnìkan pípé lágbájá yìí o ó kórìíra àwọn aládàádáalẹ̀ òun ń bẹ lọ́n pípé kọ́lọ́ wọn máa forí jìn irú wọn wọn sàlábà pàdé àforíjìn Ọlọ́run kọ́lọ́run forí ẹ̀ṣẹ̀ wọn jìn wọn ìyẹn ni pé tọ́lọ́mbá mọ̀ pé ó kórìíra àwọn aládàádáalẹ̀ àwọn ń bẹ lọ́n kọjá pé sàn tí ó san ni pé kó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn bẹ́ẹ̀ nítorí pé tí gbogbo wa tàbá kórìíra àwọn aládàádáálẹ̀ táládàádáálẹ̀ ọ̀rẹ́ ni bá ṣe wàlá àdáadáálẹ̀ ó ti dínkù bí ọ̀tàn yóò ti dínkù àmì ẹ̀ bá wọn gbé lárugẹ ẹ̀ bá wọn tẹ́ná sí kò ní tàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtẹ̀mí àtiwọ́ iṣẹ́ gbogbo àjọ ni anything tó máa ti pè ládàáda lẹ́nu ẹ̀sìn pàtàkì pàtàkì torí kọ sáàyè fún ẹnikẹ́ni ẹ ó dàbí ìgbà tó ṣe pé táwọn ṣe ẹ kórìíra rẹ o a ní a kìí sẹ́yìn nìkan gbogbo aládàáda lẹ ẹ̀yin náà bọ́ sínú wọn ni gbogbo yín máa kórìíra rubbish torí pé níta ń ṣe kìí sara ẹ̀sìn ọlọ́run èèyàn wá jìyà èèyàn ṣe wàhálà gbogbo ẹ̀ lórí kò ìyẹn ó sì wàhálà ìyẹn ó jìyà lórí kò sí ládàá kí ló ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run tó bá jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà látàrí àdáadáa lẹ̀ kò sí nǹkan kan jù yà lọ. torí ẹ eléyìí ìjọba alḥakim an-Naysaburi ọgbẹgbà wa ọ̀rọ̀ kan wá nínú mustadrak láti ọ̀dọ̀ Aisha ọlọ́run ọba kóyánú sí wọn lànà bí sallallahu sọ pé. من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe àpọ́nlé aládàádáalẹ̀ kan òun náà ti ṣe ìrànlọ́wọ́ o lórí àti wú ẹ̀sìn Islam tó o bá ti lè ṣe àpọ́nlé aládàádáalẹ̀ ó ti ṣe ìrànlọ́wọ́ lórí àti wú ẹ̀sìn Islam pàápàá jùlọ tó bá pè wọ tó ṣe ẹni tó ń wá òkọ́ṣe mẹ́sìn ọlọ́ọ̀ni ó tún wá ń pọ́n aládàáda lẹ̀ lẹ́sẹ̀mú káwọn èèyàn yókù náà máa wò pé à ń ti ń ṣe ògbóró ni bẹ́ẹ̀ lẹ́ni tí ò ṣerú rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe islam wa máa islam wa máa pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí wọ́n sí wa tó ní kò burúkú bá àwọn ọ̀daràn jókòó ṣe déédéé àwọn kẹfìrí àgbọ̀dọ̀ bá wọn jókòó àwọn ọ̀tọ́ ọlọ́run àgbọ̀dọ̀ bá wọn jókòó nítorí pé wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'rid 'anhum ọlọ́run bá ní kọ́ papọ̀ sí wọn nù. hatta yakhudu fi hadithin ghayr títí tí wọ́n fi mọ́rọ̀ mi sọ. ìgbà tó bá rí pọ́rọ̀ mi ni wọ́n sọ olè wàá padà wàá jókòó pẹ̀lú wọn. ìmọ̀ngbà tó ń sọ̀rọ̀ orí ibú wọn jókòó tiwọn. ọlọ́ni وإما ينسينك الشيطان ṣùgbọ́n ṣeéṣe o ó ṣeéṣe ká ṣètọ́ni kó mọ ọgbàgbé o pọ́lọ́ǹtì lọ́ọ̀ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn mọ́ ìrẹ́ anábì Muhammad sallallahu alaihi wa sallam ìgbàgbé ń bẹ ó ṣeéṣe kọjá pé àṣetọ́ni ó mọ ọgbàgbé pípọ́lọ́wọ́n bá ti ní kọ́ mẹ́jọ́kó pẹ̀lú wọn máa tó o bá wá rántí lẹ́yìn ìgbà tó ti bá wọn jókòó yìí fala taq'ud ba'da dhikra ma'al qawmi dhalimin torí náà ní kété tó o bá ti rántí kọ́lọ̀ náà bá wọn jókòó má nígbà tí wọ́n bá ń sọ̀sọ̀kúsọ àwọn wa ní kété tó bá ti rántí wọn má tó jókòó má pẹ̀lú àwọn alábòsí wọ́n ní anabi sallallahu alaihi wasallam lọ́lọ́run bá ń báwí nínú àyà yìí ṣùgbọ́n ìtọ́lọ̀ ń gbà lérò ní gbogbo àwọn àjọ rẹ̀ ó ṣeé ṣe ká gbàgbé bọ́lọ̀ ti ní ká má bàa jókòó à ń ti ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ wa dórí pé wọ́n fàlùkùrá nìṣẹ̀ ẹ̀yẹ wò tètè fura ṣètọ́ ni ó mọ gbàgbé tọba ti rántí kò dìde kò fi bẹ́ẹ̀ lẹ́nu àwọn ìtòsí wa jókòó nígbà tó gbàgbé yẹn ọlọ́run bò ní pẹ́sẹ̀ lè fún un. àwọn tí wọ́n ní ìjọ ànábì lọ́lọ́run bá wí kìí sànábì ọlọ́pàá dojú pa ànábì ni wọ́n ní torí pé ànábì sallallahu alaihi wasallam kìí gbàgbé wọ́n lànàbì kìí gbàgbé pọ̀ ní ẹsẹ̀ gbàgbé àwọn ní ànábì gbàgbé àwọn kan sì ní ànábì lọ́lọ́run bá wí kìí sàwájọ rẹ̀ nítorí pé an náà ọtọ́ka nàbí náà gbàgbé tọ́. Ibn al-Arabi ó nígbà tó lọ́n sọ pé la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin. Ikú tó bá fi lè sẹ́bọ̀ tó lọ́n bá pín mo búra pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ ni ó bàjẹ́ ó sì jọ́ kan nú ẹni òfò. Ó ní tá a bá gbà gẹ́gẹ́ báwọn èèyàn wa ti sọ àwọn olùfà màlìkéyà ike kesa anabi lọlọrun bá wí bẹ ìjọ rẹ ni tontipa ọgbà bẹ́ẹ̀ anabi lọlọrun bá wí àtijọ rẹ Ọlọ́run ní tiwọn anabi bá ṣẹbọ sọlọ pínrín gbogbo sẹẹrẹ ọba jẹ wa ń kọ so ìhánilétí nu wọn wá ní àwọn ò lè gbà wípé anabi sallallahu alaihi wasallam kì í gbàgbé anabi máa gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi náà ṣe máa gbàgbé gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe sọ pé nasiya ádámù fanasiyat dhurriyyatuhu ànábì ádámù lọ́kọ́kọ́ gbàgbé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà làwọn náà ṣe ń gbàgbé sẹ́mi gbàgbé tí bàbá ńlá wa gbàgbé má jẹ nínú èso yìí ó gbàgbé nígbà tá a ṣe tọ́ ni tàn jẹ èso tó jẹ tó ní kú láéláé ìjọba tí ò ní parun jíjẹ nínú èso yìí ní òjò orí àti pé àwọn wàhálà ti bẹ̀rẹ̀ ẹ rí pẹ́yìn náà tí ẹ bá ti rọ́lá kan ẹ̀ nífẹ̀ẹ́ kó ń bẹ̀ mọ̀ gbogbo ẹni tí ẹ bá tún rí pé wọ́n fẹ́ gorí ìtẹ́lẹ́yìn yín ẹ kọ́kọ́ ran wọn lọ sálùkì àmọ́ kẹ́yìn tó lọ dé bá wọn. tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe bàbá ńlá wa lójú kòkòrò pé èso yìí tó bá jẹ́nu rẹ o ìjọba tó máa ṣe òní tán láéláé ìgbádùn rẹ kò sì ní lópin ọgbàgbé kọ́lọ́ntì ní kó wọn má jẹ ń bẹ̀ anábì sallallahu wọ́n ní baba ńlá alọ́kùkọ́ gbàgbé o làwọn náà ṣe ń gbàgbé àdìmọ́mù Tirmidhi ló gbàdé sí jáde ó sì ní hadithun sahih. bóòlù ànábì ṣe wá gbàgbé ṣẹ́bà ànábì náà ló sọ fún wa nínú hadith hadithun sahih ètò ìmáàmù Muslim gbé jáde innama ana basharun èèyàn bíi tìyín lèmi náà innama ana basharun mithlukum èèyàn bíi tìyín lèmi náà. ẹnsa kama tansawun mo máa ń gbàgbé gẹ́gẹ́ báyìí náà ti máa ń gbàgbé fa idha nasitu fadhakkiruni torí náà ń gbà kí ìgbà tí mo má ti gbàgbé ara mi létí subhanallah eléyìí ṣẹlẹ̀ lọ́jọ́ kan nígbà tí Ànábì sallallahu alaihi wa sallam tí ń bá sọ̀láàtù lọ ń bá sọ̀láàtù lọ lọ́gbàgbé ó ṣe ju rákà àbí. ó ti ó ti ó ti ó ti forí kanlẹ̀ ó kíráka méjì ó sálámà fún tó ṣe tasbih nígbà tó wá tún sọ láti ṣe tán lánàá èèyàn bíi tí ń lè mí náà mo máa ń gbàgbé gẹ́gẹ́ iná ṣe máa ń gbàgbé o tí mo bá ti gbàgbé ẹran mi létí o mo lọ sọ bẹ́ẹ̀ tá a máa ń ma ìyá ẹ̀sọ́ jẹ̀sọ́ lọ ànábì ló ló máa ń gbàgbé ẹ̀yìn sì lánàá bíi gbàgbé ọlọ́run sọ pé wa imma yunsiyannaka shaytan tí àṣetọ́ni bá mú ọ gbàgbé eléyìí túmọ̀ sí pé aṣọ́rò laysa ila rabbina a kì í sàbúrú ti sọ́dọ̀ lọ ìpè tọ́lọ̀ ń bá mú mi gbàgbé tí àṣetọ́ni bá mú ọ gbàgbé tóró lọ so nítorí di eléyìí anábì sallallahu alaihi wasallam ni tí wọ́n bá gbàgbé ara mi létí hmm. bẹ́ẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam ń bá sọ láti lọ́jọ́ kan wá ń ká kéwù so kéwù yẹn bá pakasọ ọ̀nà etí ọkà lẹ́yìn rẹ̀ mọ́. tọ́ fún àwọn apari sọ̀lá lọ́wọ́ ní níbo ni àlẹ́sì fi kún Ubayy síbi Ubayy ń bẹ láàrin ńbọ́lọ́wọ́ lọ Ubayy ibn Ka'b ọ̀kan náà tó má alukur'ani kejì síbi ń bẹ láàrin ńbọ́lọ́wọ́ lọ kí ló dé tẹ̀ tún mi ṣe nígbà tí mo máa ayàtọ̀ ńlọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ọ ọ ayàtọ̀ tẹ̀lé pẹ̀lú ìjọba wọ́n á sọ pé ńgbà tó ṣàṣìṣe nù kí ó tọ̀ ń kà kan náà máa mú wa tún ọ sí lọ́wọ́ yarí lọ́ràn rí ńgbà tó parí sọ́láàtì oníṣàlá láìlẹ́kọ̀ọ́ tó ṣe kí ni mọ̀ ń ka kí wọ́n náà ń ka kí <laughs> wọ́n gẹ́gẹ́ bíi taari alọ́ kakakú ká wọ́n tún ọ kí wọ́n á ń bẹ́ irọ́ lásán kódà àwọn lè má wọn mi tẹ́ bá ní wọ́n máa tún wọn ṣe sọ̀láàtún yóò dìlé kí ó ìkàkùkàkù làlá ni ṣé ti ara fi tí ọmọ pè la fẹ́ sọ ni àbí ti wọ́sẹ̀lì ti ń gbé síra wọn àbí ti àyà ti ń dá àyà míì àbí ti súrà tó di súrà míì máa lọ lọ́wọ́ sànú àwọn ẹrú rẹ̀ tí ń tò lẹ́yìn àwọn tí wọ́n mọ̀ sọ láti ṣe irú wọn ló sì pọ̀ jù fáátì àyè lásán ó fẹ́ bìbẹ̀ wọn ni wọ́n ṣe tún ṣe wọ́n tún ṣe bí ọ̀wọ̀ kò pàtì kí sẹ́rù lé bàbá ẹ̀ kẹlómi àwọn máa ṣe lè máa mú gbà tó máa ṣe kàkà kó kó gbogbo sọ láti àwọn èèyàn kó kó dànù gbálẹ̀ kó wọn má rí nǹkan kan mú jọ̀gbìn dàrú kìí àrùn síbẹ̀ nu kẹ́ yọ ni bí ọba gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ yọ líle àbẹ́yìn sọ ẹ́ sàdánù níjọ̀gbìn dàrú kìí àrùn ṣẹ́ńtẹ́fẹ́ pàdánù ọjọ́ bó ṣe jẹ́ àwọn àgbọn ti wí aláwa ní kò sẹ́ni tó lè tu wọ́n á sì gbé ọkú bẹ̀ tìláwà ní tìláwà ní wọn ò ní tu tìláwà ní àtúntò àtúwò àtìláwà ní nàlẹ́ ìdọ̀kú bẹ̀. ọ̀nà tó bá jẹ́ pàánù ìṣòro láàṣẹ là ń sọ pé màá gbàgbé nínú kíní tí màá gbàgbé sínú gbogbo nǹkan ní rárá o ó lè gbàgbé nínú gbogbo nǹkan àmọ́ yàtọ̀ sí sẹ́tọ́ lọ́wọ́ bá ṣe ń ràn èsì pé alukurani tọ́lọ́ wọn asọ̀kalẹ̀ anábàá ni ah mo sì gbàgbé o ọ̀dà bàbá di lọ́tún la mo lè rántí ẹ́ rárá bọ́lá ṣe sọ̀kalẹ̀ náà ni ọkà àmọ́ tó bá kan pé báyà ṣe sọ̀láàt mo rò pé yé wa bí gbogbo wa náà tó yẹ àdébì kan wá la'allakum tuflihuna wọ́n ní la'allakum turhamuna àbí òye wa ó gbé síra wọn ẹnìkan wá sọ pé hmm, tuflihuna onídìíkọ́ sagídí la'allakum tuflihun nígbà yẹn bá parí sọlá tó máa ń ṣe méjì ẹgbẹ́ alukur'ani ẹ̀wò hmm. tó máa jẹ́ pé tí ẹni tí ń tún ọ sí sọ kò sí déédéé láàrin bí ọba ti dá yín lójú ń mi kẹ́ máa dákẹ́ o <laughs> mo rò pé torí lè sọ̀rọ̀ bàbá ẹnìkan alukur'ani ni o kẹ́ máa dákẹ́ torí ẹlòmí garaje náà ni kọ́ máa ti wọn náà mà wọ́n sá lè pé ń tó ilé ìjẹ́ ló sì jẹ́ torí báyà ń plan tó lẹ́yìn tiẹ̀ ń lò wọ́n so yóò ti wá máa sánà rẹ̀ lẹ́gbẹ́ ibi tó ṣàṣìṣe gan ó lè gbẹ gbẹgbẹ tó bẹ ìdájọ yóò gbẹ ńjà ah, ìdá lọ wá kìí ṣe yóò sá máa wọ́n náà láti pé kó fi pé à lágbájá bá ti ṣe lágbájá mọ́ ò òní ọgbà pò táṣetánì bá mọ gbàgbé. فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين lẹ́yìn tó bá rántí o gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn alábòsí o gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn alábòsí. eléyìí túmọ̀ sí pé nínú sẹ́tọ̀ náà ṣe rán Ànábì sallallahu alaihi wasallam kò sí gbàgbé kódà àwọn sàábé tí wọ́n jíṣẹ́ Al-Qur'ani fún wa ẹ̀yin náà rò ó tí àwọn bá gbọ́rọ̀ kan ní islamic gbogbo wa ká lọ jíṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ kan ni wọ́n wí ẹ rí i pé ẹlòmíì ò fi kún ẹlòmíì ò dínkù bọ̀tà àwọn sàábí tí wọ́n gba alukurani wà wọn ò dínkù wọn ò fi kún bí wọ́n ṣe gbọ́ náà wọ́n jíṣẹ́ rẹ̀ èèyàn púpọ̀ lọ́gbọ́ lẹ́ẹ̀kan náà léèyàn púpọ̀ sì ṣe gbọ́ náà wọ́n jíṣẹ́ rẹ̀ ìdínú tó òfin ní rí alukurani وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون ọlọ́ni àwọn ẹni tó ṣe é pé àwọn ń payọ̀ lọ kò sí nǹkan kan tí ó ṣe àwọn nínú ìdájọ́ tá a ṣe fáwọn ẹni tí ń fẹnu wa rọ́ọ̀fù nínú ayọ̀ lọ nǹkan kan ò ní ta bẹ́yìn ẹ̀yin tẹ̀ ń bẹ̀rù ọ lọ. lópin ìgbà tó ṣe pé àsìkò tí wọ́n ń dẹ́ṣẹ̀ ń ẹ láàrin wọn ìyà tí ó jẹ wọn kò ní nǹkan kan ṣe fẹ́yìn kò ní nǹkan kan ṣe fẹ́yìn. walakin dhikra ṣùgbọ́n dídìde ta kékeré máa dìde kúrò láàrin wọn nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ yẹn ìrántí ni o la'allahum yattaqun pé nígbà tẹ́yìn bá ti ń dìde kúrò láàrin wọn nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ ó lè mú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù ọlọ́run kí ló mú àwọn alágbádá dìde kúrò láàrin wa wọ́n ti bẹ̀rẹ̀ sí wíwì kúwì nù ẹ̀yọ́ àjẹ́ àtúbá ọlọ́ni ní nǹkan lópin ìgbà tó ṣe pé ńgbà wọn bá ti ń sọ̀sọ́kúsọ ẹ dìde kúrò láàrin wọn kí ló wá fà tọ́lọ́ ti ní kí ẹ má dìde kúrò láàrin wọn tó bá ti ń sọ̀sọ́kúsọ kó lè bá jẹ́ ìrántí kó lè bá jẹ́ ìrántí fáwọn èèyàn yẹn ní gbogbo wàtẹ́ bá ti dìde pé tó a tún ti bẹ̀rẹ̀ nù o bóyá wọn ti torí rẹ̀ payọ̀ lọ. Ibn Abbas ó ní nígbà tá a yà sọ̀kalẹ̀ wípé ẹ̀ gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ́mọ́ tó ṣe pé tuma rẹ̀ náà ni níta gbọ́ yí nínú ọ̀rọ̀ ọlọ́run tó ní fa ààrẹ ànàhùn kọ̀yìn sí wọn yẹn nípa gbọ́dọ̀ bá wọn jókòó àwọn mùsùlùmí sọ yìí pé ajẹ́ yìí pé àní lè wọnú mọ́sálásí mẹ́kà mánu àti ní lè ṣe tọ̀wá fún bẹ́ẹ̀ mọ́ nítorí pọ́lọ́ ní àgbọ̀dọ̀ wà pẹ̀lú wọn gbogbo ìgbà náà wọ́n sì ń sọ̀sọ̀kúsọ̀ àwọn náà sì máa wá jókòó sí inú mọ́ṣáláṣí Kaaba àwọn náà ń ṣe bọ ẹ̀yin ṣe Islam àbẹ́rẹ́ nǹkan mẹ́rin so àwọn wá tún wá ń sọ wípé Islam tẹ́yìn ń ṣe lágbègbè mi tí àwọn òòṣà àwọn wà yìí àwọn ò tẹ̀ rí yín ni so ajẹ́pà nílè lọ wọnú mọ́ṣáláṣí má àti nílè ṣe tọ́wá fún bẹ́ẹ̀ mọ́ lọ́lọ́run bá wá ní walakin dhikra ìrántí ni o ìrántí ni dídìde kú láàrin wọn tá a wí yẹn nítorí pé tí ẹ̀yin mùsùlùmí bá jókòó láàrin wọn kọjá pé ẹ jókòó láti rán wọn létí mi tẹ́ bá sì dìde kú láàrin wọn kí dìde yín kú láàrin wọn lè bá jẹ́ ìrántí la'allahum yattaqun bóyá wọn jẹ páyọ Ọlọ́run wọn sì fi ìbàjẹ́ tí wọn ń ṣe apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ páyà yìí ńkọ́ ọlọ́run bá ti parí wọ́n pé ọlọ́run ti parí torí gbogbo ẹ̀ ọ wáyé ní síwájú kọ́lọ́run tó ní ká jagun lẹ́yìn ìgbà tó lọ ní ká jagun àníjì láti máa ṣẹ̀ṣẹ̀ pé kíní kan ẹ máa pa wọ́n ni tọ̀ àyà yìí ó ṣe déédé pẹ̀lú àyà mi tó wà nínú Suratu Nisa wa qad nazzala alaykum fil أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا ọlọ́run ti sọ kalẹ̀ sí nínú alukur'an pé nígbàkigbà tẹ́ ẹ bá gbọ́ táwọn kan fáyọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ tí wọ́n sì ń pè ní tí wọ́n sì ń ṣe kẹfìrí sí ẹ gbọ́dọ̀ bá wọn jókòó ẹ jókòó pẹ̀lú wọn gba náà dìde láàrin wọn tẹ́ ẹ bá kọ̀ láàrin wọn náà ti ti wọn bó sì kó àwọn kẹfìrí àtàwọn mọ̀náfíkì gbogbo wọn jọ dàpọ̀ nínú ti jẹ́ léwu kẹ́nìkan máa kọ́ máa wíwèé kúwe nípa islam kásìkò jókòó síwájú ẹ̀ àwa náà ti di irú rẹ̀ nù. innakum idhan mithluhum tọ́ba rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ yìí náà ti di irú wọn nù ọlọ́run ọba kó ṣàánú wa. tó eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbé ìbàjẹ́ lárugẹ a gbọ́dọ̀ gbé ọ̀ràn lárugẹ títakò láàmà takò bàjẹ́ títakò láàmà takò ọ̀ràn nítorí ìgbà tí parun ọba dé kọ́ bá kó àwa náà pẹ̀lú wọn ọlọ́run bá wọn tún sọ fún anabi sallallahu alaihi wa sallam ìwọ́dẹ́rì lẹ́dínà tọ́kọ̀dù dínà hùm láìban wàlẹ́hùwà ìwọ anabi sallallahu alaihi wa sallam má jẹ́ kí ọkàn rẹ má fún ní wàhálà sí má dààmú ọkàn rẹ pẹ̀lú àwọn ẹni tó ṣe wípé àwọn tí ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ hàn tí ń fẹ́ alukùránì ṣe yẹ̀yẹ́ hàn má dààmú ara rẹ pẹ̀lú wọn kíkẹ́ kí wọ́n gba islam ẹ̀ẹ́n kí ló dé táwọn náà ní gba Islam nítorí pé bó tilẹ̀ jẹ́ pa pọ́ lásìkò ọmọ ṣe wáàzì fún wa kì ṣe dandan ni kí wọ́n gbàgbọ́ kì í ṣe dandan ni kí wọ́n gbàgbọ́ ọwọ́ kó fi lè bàa jẹ́ pé wọn ò ní rí àwáwí tó bá dijọ́ gbẹ̀ndà kìámẹ́ síbẹ̀ gbọ́ kí ló dé tẹ́ gbàgbọ́ nítorí kùnú la'iban wa lahwa àwọn tó yẹ kí wọ́n mú ẹ̀sìn wọn ní nǹkan yẹ̀yẹ́ nǹkan ẹ̀sìn yẹ̀yẹ́ làwọn kà kún eré àtẹ̀fẹ̀ àwàdà lásán ni wọ́n kẹ̀sìn kún so má da ara rẹ láàmú má yọ ọkàn rẹ lẹ́nu pẹ̀lú wọn o àwọn ẹni tó fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àwọn ẹni tó ṣe yí pé ìtẹ̀sìn mú wa kàkà kún fi ṣiṣẹ́ yẹ̀yẹ́ làwọn fi ń ṣe má da ara rẹ láàmú nípa ọ̀rọ̀ tiwọn o. torí ẹ̀ wa gharrathumul hayatud dunya láwọn ẹni tó ṣe pé ìgbésí ayé ti tàn wọ́n jẹ wọn mọ nǹkan kan ju tó hàn lọ nínú ilé ayé wọn rò pé tó hàn nìkan náà ní gbogbo ẹ̀ torí ẹ̀ ilé ayé làwọn fi wájú ẹ̀rí báwọn ti fi alukur'an náà ṣe ẹ̀ lónìí àwọn àfáà tíátà ẹ̀rí pé ilé ayé lọ́jọ́ wọn lójú yóò pé kíni ìbáwọn ṣe ń ṣe é nu wo mọ́tò tó ń gùn wo òrí kan gùn ilé ayé ló ń tàn wọn jẹ mọ́tò rọ́ lásán bastard sẹ́yìn wá ní gbogbo ẹ̀ sàmì oríire rẹ̀ kí sàmì oríire torí ẹ̀ wagharrathumul hayatud dunya àwọn tó ṣe pé ilé ayé ìsẹ̀mí rẹ̀ ló wọn jẹ ilé ayé náà wọ́n wá iná ní tàn wọn jẹ iná ni wọ́n wá tí wọ́n fi ń sọ̀sọ̀kúsọ nípa ọlọ́ọ̀ iná ni wọ́n wá tí wọ́n fi ń sọ ìsọkúsọ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ iná ni wọ́n wá tó fi sọ alukur'an di nǹkan yẹ̀yẹ́ iná làwọn tí iná wá tó fi kí borin ilé ayé náà wọ́n wá tó borin iná ni wọ́n wá táwọn kan fi ní islamic ni wọ́n wá ní láwọn tí wọ́n máa jó tí wọ́n máa sọ tí wọ́n máa sọ pé islam táwọn ní ìṣe báyìí kí ni wọ́n wá ilé ayé ni wa garrathumul hayatud dunya ilé ayé lọ́tàn wọn jẹ. wa dhakkir bih ṣùgbọ́n máa fi alukuraani ṣe kìlọ̀ máa fi alukuraani ṣe kìlọ̀ máa fi rán wa létí. an tubsala nafsun bima kasabat ṣáájú kótó di pé ẹ̀mí ò di tọ́parun látàrí tó fọ ara rẹ̀ sí. máa fa alukur'ani rán wa létí ṣáájú kẹ́mi ó tó parun fún sábàbí tó fọ ara rẹ̀ sí. iṣẹ́ tá a fọ ara wa sí òun náà ni wọ́n fà parun fọ́pọ̀lọpọ̀. máa fa alukur'ani rán wa létí kí parun ó tó dé nítorí pé tí parun bá dé kò sí ọ̀nà àbáyọ kò sí ọ̀nà àbáyọ àmọ́ nàbì sallallahu alaihi wasallam tí ẹni kó sì rántí tó bá kọ́ gbọ́nu wa tó bá kọ́ mọ́ gbọ́ kálukọ́ pàdé ọlọ́run. ليس لها من دون الله ولي ولا شفيع ṣáájú kí iṣẹ́ ọwọ́ kálukú kó tó fa ìparun fún un nígbà tí ò ní lẹ́nìkan tí ò ní lẹ́lòmíì lẹ́yìn ọlọ́run tó lè gbàálẹ̀ àbí tó lè sì fẹ̀sùn máa sì rántí kọjọ gbẹndà alùkìyàmù tó dé torí kọjọ gbẹndà alùkìyàmù bá dé ọparí nù. وإن تعدل كل عدل لا يؤخذ منها tiwa anabi sallallahu alaihi wa sallam tó máa ń sìn ṣe dọ́gba ní gbogbo ṣíṣe dọ́gba àwọn ò ní mú nǹkan kan nínú rẹ̀ wọ́n ní kò sàfà nípa àwọn kò sí táwọn fẹ́ẹ́ fi ṣe gbogbo bó tilẹ̀ wù kọ́ wa jọ́ọ̀tù kó o déédéé kó dúró dọ́gba wọn ni kò sí ní táwọn fi ṣe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó kọ̀yìn sẹ́sìn Islam ní ìsìnkí ni sọ wọn láwọn ò nǹkan kan táwọn fẹ́ mú bẹ̀ ta wọn torí ẹni tọ́lọ́mù bá ti kórí ibú má ọ̀nà rẹ̀ náà ni ọmọ àgbà. أولئك الذين أبسلوا بما كسبوا àwọn wọ̀nyẹn àwọn olórí ibú nìyẹn o àwọn oníṣẹ́ ọwọ́ wọn ni ó mú wọn parun àwọn olórí ibú nìyẹn iṣẹ́ ọwọ́ wọn oní ọfà ìparun fún wa lahum sharabun min hamim omi tó gbóná burúkú ń bẹ fún wa ń retí wa ni wọ́n máa mu nínú náà àbọ̀nà wo ló rò pé omi tí ọmọ náà tí ọmọ mu nínú náà ló fi lè gbàrí tútù ọ̀nà wo lomi tí ọmọ náà máa mú nu ná ló fi lè gba àti tutù kò sí o kọ́dà gan-an wọ́n yẹ wọ́n máa fi náàrí lọ́gbọ̀mọ́ ẹni máa wò ẹni tí ń bẹ́ nu ná tó gbẹ́ngbẹ́ bólú ti fẹ́ romi àfi kó tó mọ gbígbóná náà ni náà ló sì máa sọ fún àwọn àlùjáná pé hmm? ẹ̀yọ̀ǹda hmm? díẹ̀ fún wa ní omi tọ́lọ̀ ń fún yín mu díẹ̀ nu tọ́lọ̀ ń fún yín tẹ̀yìn jẹ́ gbádùn rẹ̀ wọ́n ní à wọ́n mọ̀ sí o èyí à ọlọ́run ti ṣe méjèèjì léwọ̀ fáwọn ọ̀daràn subhanallah torí ẹ omi tí ń retí wọn nìyẹn omi gbóná ṣé ẹ̀yin máa mu omi gbóná ní ìsìnkú gbẹ bá ń gbẹ yín àfẹn tó bá fẹ́ mu tíì àmọ́ omi lásán ó gbé kaná ọ̀nà fún dùn wọn ẹ jẹ́ pé ọmọ náà ń tiẹ̀ gbogbogbò omi gbóná yìí náà. kìí somi tó lọ́wọ́rọ́ ọlọ́mi gbóná ẹ̀hẹ́n ó gbóná ìyẹn ni pé kọ́dà yóò tún máa sọ kutu wọ̀wọ̀ tó bá pè yẹn á máa kú wọn kàn gbé mu ni pé káwọn òkú tó kò tún sí kù. ìyà tí tani tí ronú ń bẹ fún wọn nítorí kèfèrí tí wọ́n ṣe sọ́lọ̀ eléyìí fi hàn wá pé ẹ̀sìn tọ́lọ́run bá fi ránṣẹ́ òdodo ni o ẹnìkan gbọ́dọ̀ mẹ́sìn ní nǹkan eré o ẹnìkan gbọ́dọ̀ mẹ́sìn ní nǹkan àwàdà o fún ibi ìsìláàmù ṣàwàdà o kéèyàn má sọ̀rọ̀ ìbú o ẹnìkan yọ lọ́ọ̀kan wọ́n á sọ pé ẹ ronú ronú irùngbọ́n rẹ̀ bíi torúkọ ẹ a'udhu billah wọ́n fẹ́sìn ṣe wọ́n fẹ́sìn ṣe yẹ̀yẹ́ nìyẹn wọ́n fẹ́sìn ṣe yẹ̀yẹ́ nìyẹn pé nǹkan forí gbálẹ̀ bí bàtà tiẹ̀ ń ṣàgbàdo jẹ a'udhu billah wọ́n fẹ́sìn ṣe yẹ̀yẹ́ nù àbí ká mú Islam ká máa fi ṣàwàdà ká máa fi ṣàwàdà ká máa fi ṣe dírámà a'udhu billah ṣẹlẹ́yìn ìyẹn ń kọ lẹ́tà sórí ibú nìyẹn o kò sì yẹ kó nílaka yìí kọjá pé ní ọmọ fọ ara rẹ̀ kọ lẹ́tà sórí ibú ara rẹ̀. bákan náà kátólọ́ mà wípé ilé ayé yìí ilé asán ni àmọ́ kò sí pati kò sí gbémì kò sì sí pati ìnílé ayé yìí nítorí pé ẹni tó bá gbèmí yóò bá lọ orí ibú nù ẹni tó bá ti pati pátápátá kò súnmọ́ kó lè rọ́nà sórí rẹ̀ torí pé bàbá wà lìjánà náà ilé ayé láti ṣiṣẹ́ àlùjánnà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ilé ayé náà lọ́mọ aná ti ń ṣiṣẹ́ iná tó ilé ayé ò ṣe é gbé mì kò sì ṣe é gbé sọnù ṣùgbọ́n àwọn máa mú nínú ẹ̀ ohun tí ó máa jẹ́ àtúnṣe fọ́lá wa àwa ní sọ́ra lẹ̀ fún kọ́mọ́bà àtàwájẹ kọ́mọ́bà àbátiwájẹ gẹ́gẹ́ bó ṣe bàtà àwọn kan jẹ́ sísìn bàtà àwọn kan lọ́wọ́lọ́wọ́ kí gbogbo oníkálukú ó sì máa rántí pé bẹ́ẹ̀ ọba parun iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni ó jẹ sábàbí ẹni tí ó sì là iṣẹ́ ọwọ́ rẹ̀ náà jẹ sábàbí tí ó tún fi ṣe kòńgẹ́ pẹ̀lú àna ọlọ́run sàmọ́ pín nítorí pé ọba àti darapọ̀ máwọn èèyàn kan lásán tí èsì sin náà mẹ́wàá di ọ̀la ń tan ara rẹ̀ jẹ ni o kẹ́sì lọ́n mọ̀ pé jọ́gbìn alùkìyàmọ̀ ó lè tayọ ọmọ ní baba ń gbẹ́jọ́ ta ni baba ń gbẹ́jọ́ náà tó náà ti kó sínú wàhálà tiẹ̀ àní kọ́ lọ́wọ́ dàkùn kọ́ la gbogbo wa tọmọtọmọ kọ́ la wa tayataya kọ́ la wa tàwọn òbí wa tàwọn òbí wa kọ́ lọ́wọ́ bọ́ sànù wa ìjọ́gbìn alùkìyàmọ̀ lágbára débi pé tí ẹ̀ máa ronú nípa rẹ̀ èèyàn sì máa sunkún gbogbo gbà kí ló adé tí wọ́n bí olùwà má bù wọn torí tí wọ́n bá padà rálì jẹ́ náà wọ̀ báwo ló ṣe dúpẹ́ fún ẹni tí wọ́n sì bí bó ló ṣe fẹ́ wọ̀. bákan náà kásì mọ̀ yín pé yóò sì pẹ̀ fún ọ yóò sì pẹ̀ fún ọ ẹ̀tàn jẹ́ ni o ìpẹ́ ẹni tí ó sì pẹ̀ kò lè wúlò fẹ́ni tí wọ́n sì pẹ̀ fún nígbà tó náà bá sánà àti dẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n fara ti pé wọ́n sì pẹ̀ fáwọn wọ́n ń sẹ́lọ̀ wọ́n ń takùtọ̀ lọ láì mọ̀ yìí pé ẹnìkan ò ní sí pẹ̀sẹ́ nìkan láì jẹ́ pọ́lọ̀ ń yọ̀ǹda fún wọn ò sì ní sí pẹ̀sẹ́ nìkan láì jẹ́ pọ́lọ̀ ń yọnu sẹ́ni tí wọ́n fẹ́ sí pẹ̀sẹ́. eléyìí tún fi hàn pé gbogbo dáadáa táwa rí ní Islam yìí bó ti ṣe pọ̀ tó tọ́ dáa tó yìí nǹkan kan kọ́ ló mú kí àwọn kèfèrí ọmọ rì nǹkan kan kọ́ ló mú káwọn ọmọ tẹ́wọ́ gbà bí ìbá ṣe kó àkọọ́lẹ̀ orí ibú ó ti síwájú fún wa ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ ẹnìkan ní Laylatul Qadr bí wọ́n ṣe ń sọ pọ́lá ń bẹ fún yìí tọ́lá yìí sì ga débi kọ́lá ní khayrun min alfi shahr ó lóore oṣù lọ tí í ṣe ọdún mẹ́tàléní àtòsùn mẹ́rin ṣé tí àwọn káfìrí náà bá jí ní gbogbo òru mẹ́wẹ̀ẹ̀wá gbẹ̀yìn Ramadan táwọn náà ń ṣàdúà táwọn ń ṣàdúà ṣé tí wọ́n bá lọ sí kòńgẹ́ Lailatul Qadr táwọn náà ọlọ́run fòore rẹ̀ sí wọn láìláì oore kíni bẹ fún wọn tí wọ́n bá ń wá orí rẹ̀ káwọn náà ó sì sí ẹni tó orí rẹ̀ tí ó ṣe òun náà ní káwọn náà ó di mùsùlùmí wọ́n dàbí rọmọdọ́nà yìí ni bó ṣe dá bó ṣe dùn tó ìjẹ́jọ́ mọ̀ pé mùsùlùmí nìkan ni ó rí dáadáa rẹ̀ bó ṣe dá bó ṣe dùn tó ẹnì kí n ṣe mùsùlùmí wọ́n á ń béèrè lọ́dọ̀ mùsùlùmí kí ẹ dákun mélòó láwẹ̀ kù gan tí ì parí wọ́n ní ah láàrin mẹ́jọ sí méje ni wọ́n ní ah kó tiẹ̀ tètè kúra rẹ̀ kọ́ máa lọ ha kí ni ṣé wàá ń gbà ni <laughs> tó fi ní kó kúra rẹ̀ kọ́ àwọn ọ̀tá mọ́nì òkè kó lè máa tà ní kò ní kóra rẹ̀ lọ́sẹ̀sẹ̀ kóra rẹ̀ wá jókòó ní okù tírélà tí subhanallah jẹjẹ gbogbo ọba láwọn ẹni tí máa ń jìn tí máa náà kúrò nínú oṣù Ramadan yìí mùsùlùmí nìkan rẹ̀ kò sí fẹ́ni tí èsè mùsùlùmí kò sí fẹ́ni tí èsè mùsùlùmí ẹ sì rí fẹ́ni tí èsè mùsùlùmí náà ah! kódà níbi tí kèfèrí bá ti pọ̀ jù àwọn náà mọ̀ pé káì islam lágbára islam lágbára nítorí bá fẹ́ jẹun nu wọn ẹ̀rí tí ó gọ síbi kan yóò gọ síbi kan ta ni ó mọ̀ kó sẹ́ni tí ó mọ̀ jẹun kí ni tí ọ lójú ń wò pé ń gbà wẹ̀ àwa là ń gbà wọ ọgbà wẹ̀ máa jẹun àti mọ̀ pọ̀ ń jẹ kàtẹ́lẹ̀ náà jẹ́ kó mú pé lọ́lọ́gbé pamọ́ ni subhanallah. òun kan bá wa sírò rẹ̀ láì jẹ́ pé ń gbà wò orí rẹ̀ wá ní sí o náà la sọ pé ojú tí o ta ni bí ṣe ń jẹ lọ́sàn-án ń jẹ lóru Ramadan náà ń tàn lọ orí rẹ̀ kọ́lọ́n wa fi sá wa kọ́lọ́n mọ́sẹ̀ léyìí láàrin máa fún wa. kọ́lọ́mọ bó tún ti kárí mi kọ́lọ́mọ bá wá ṣe àwẹ̀ náà láti ọwọ́ gbà lọ́wọ́ wa ọlọ́nkọ́ mọ́kọ́ ti ṣe wa lọ́wọ́ kọ́mọ̀sí ládàá wa nídìí rẹ̀ ló ń gbẹ àti ibi lásán sọ alọ́kan náà tó ra tí wọ́n ń pè ní yẹn anabi nínú tí ń bẹ lára ni àwọn tí wọlé tí wọ náà làwọn aláwẹ̀ nìkan wọ́n béèrè níjọ́ gbẹ̀ndà alùkìyàmù pé àwọn aláwẹ̀ dà wọ́n sì dáhùn àwọn gbàbẹ̀ wàlìjánà tí wọ́n bá ti wàlìjánà gbàbẹ̀ wọ́n sì tilẹ̀kùn yẹn pa ẹnìkan tó ní gbàbẹ̀ wàlìjánà ọlọ́dà kò má sí lè wà wá. so àwọn ti islam ni o pé sọ àwọn mímu tí wọ́n pa ọ̀nà wọn tán ra wọn jẹ ẹ̀yin náà ti mọ̀ torí ẹ̀ subhanahu wa rahmatulahi alhamdulilayi ashadu an la ilaha illa ant. استغفر الله عليكم السلام ẹni tó jẹ́ aládàáda alẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ò wúlò tí ò ní láárí tẹ́lẹ̀ náà gbogbo ọ̀rọ̀ táwọn máa sọ kò ní wúlò kò ní ní láárí náà ló kọ̀rọ̀ ẹ lẹ láwọn ẹ̀rí tó lè ba gbogbo òṣùjú rẹ̀ yẹn jẹ́ ṣé kò tó láti rí pé kọ́ jáde kẹ́yìn àti ọjọ́ fagagbága kò tó lókùn ìgbà táyìn bá ti ní mídíà ti ṣàlàyé fáwọn èèyàn tí ń sì lọ́nà wípé báyìí báyìí lòdodo sẹ́nu pé ọkàn náà la wípé ẹnìkan máa wà tí ń sọ pé ń tẹ́ ń sọ ọmọ rí bẹ́ẹ̀ àbí òye so eléyìí ti tó torí nìsí tí wọ́n bá fẹ́ bá tó bá fẹ́ bá debate ẹ̀ ní tí wọ́n mọ̀ láwọn ẹ̀rí tó múnádóko lọ́mọ ọmọ ìdọ̀tí tí ń bẹ nínú ọpọlọ rẹ̀ tó lè kó jáde tí gbogbo búrọ́ọ̀ṣì àti ọ̀sẹ̀ tó ní òní lè fọ́ mọ́ létí ẹ̀ ń tọ́ bá gbọ́ àwọn tó bá yẹ kó ọjọ́ kọ̀wé yẹ lọ́jà ní àwíjàre tó múnádóko ó sì nímà ọpọlọ rẹ ó sì jẹ ọpọlọ tó yẹ kó máa tètè jí èyí sọpọlọ tí ó sùn wọn ti mú ìṣújú wá láti bí wákàtí kan wá ṣẹ̀ṣẹ̀ rántí tá a lè wí sòfin aláǹfààní tó tí wọn sọ nù torí pé tó bá kó ọba dára rẹ lójú kò sí wàhálà àìmọye táwọn olùmọ̀ ìsìláàmù sí Ibn Taymiyyah àìmọye tó fi takoru wọn tí wọn jọ fi kàn lókun àìmọye táwọn olùmọ̀ ìsìláàmù sí Bishir al-Marrisi tẹ́lẹ̀ pé ń pèpè lọ sí di ìbàjẹ́ bí bí bí wọ́n ṣe tako nínú tíra al-Haida wọ́n sọ di tíra so gbogbo ẹ̀ ọ̀pọ̀ lóríṣiríṣi but ṣé ìwọ́n náà jiná bẹ́ẹ̀ torí pé ńgbà tó bá lọ debate debate lè bí debate àìníye tẹ́lẹ̀ pé àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ ẹni tó di òdodo mọ́tò máa bú ọ pé tó sórí nǹkan níṣẹ́. òdodo ọlágbára àmọ́ wọ́tọ́ ọlọ́ba sọ̀rọ̀ ó lágbára númà tó sì lè gbé òdodo yẹn hàn tòtọ́ba ti di tọ́ba ti di túláàsì kíkàn ti gbogbo èèyàn náà ní ọkàn pé kí wọ́n máa bọ̀ ẹ wò nù yẹn ni tó bá jẹ́ pé yẹs ọpọlọ rẹ̀ sharp kò sì ní jẹ́ pé ọpọlọ rẹ̀ máa sùn lẹ́ẹ̀kan láàrin ní tó ń tì ò lérò yóò kó fún un. ọjọ́ ìrọ̀sẹ̀ jẹ́ ẹ̀ tá a ti sọ tá a bá ti sọ àwọn ètò fẹ́ sọ mọ́ náà wà á rí ìwòsàn. أعوذ بالله من الشيطان ọláwẹ ṣùgbọ́n dàrin ni wípé ọtí ní máa fi sínú ọláwẹ àmọ́ dàrin ni ẹ fi yé báwọn pé ọ̀daràn ni ọ wọn ni ọ. nítorí kọ́ náà ń ṣe ọtí léèwọ̀ yálà rọmọdánà ń bẹ tàbí oṣù rọmọdán ìwọ wá tún mutí wọn fi ń sínú tó bá dé pé mutí pẹ̀lú ẹ̀mí kọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún un à wọ́n mutí o ẹ̀tọ́ ni o ó di kèfèrí bẹ́ẹ̀ torí gbogbo ẹni tó bá ní tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ẹ̀tọ́ ni fún un lábẹ́ òfin ọlọ́ọ̀ kèfèrí ni ẹ sì sọ fún un bí n ti ń dáwọ́ lẹ́hìn àtúbọ̀tán rẹ̀ ò ní dá o àsìkò tó bá ní ìsìn tó rẹ̀ ń ti máa ń máa mà tó yẹ pé ń tọ́lọ̀ ní kí wọ́n má ṣe lòun ṣe ó tún wá láyà láyà lóṣù Ramadan tí ó bá sí Ramadan ó jẹ gbà nítorí pé ó mutí pé wàá ní Ramadan torí ẹ kó tó lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba máa dẹyàn o kì í gbàgbé o kò sí kéèyàn lè ságbà tó bọ mọlọ lọ́wọ́ o kó má rò pò ń mú jẹ o láyé ń bì àti lọ́la kìá náà àìkùn tó nù bẹ́ẹ̀ náà lẹ́yìn tí mo sìgá wọn bá ti sínú sìgá ni ó fi sínú ọ̀daràn ló náà o bẹ́ẹ̀ náà ló ń zina zina ni ó ti plan fún kó tó dásìkò sínú ńlọrọrùn so àwọn eléyàn ọ̀daràn ni wọ́n o àwọn ẹlẹgbẹ́ dáridári ẹgbẹ́ ọ̀daràn tọjọ páwọn náà ìpàdé wọn alẹ́ wọn fi sí nìsín ọ̀daràn làwọn náà ò jẹ bó ṣe jẹ àríkùn sọ. Kí ẹ wá ní bàtà sí ìgbàgbọ́, ó lè jẹ́ ìpọ́nlé ayé yóò kọ́ wọlá yóò kọ́ wọlá kó wọ èèyàn sí ilé Islam wọn kọ́ wọlá téèyàn ṣe Yorùbá nù tó o mọ̀ pé kìí sọ lánìwọ̀ sí àbọ́lá làwọn sí ọlọ́run ló mọ láti ń bẹ fún nǹkan ní tí wọ́n sì ni wọ́n fi ṣàtẹ̀kùn síwájú ọlọ́run ọlọ́run wọ àwọn anáwáfíìl tí mo ṣe yìí ṣe nǹkan báyìí fún mi àwọn àwẹ̀ tí mo gbà yìí ṣe nǹkan bá fún àmọ́ láti ń bẹ fún mm. kò sí tó burú ń bẹ tó ti pélé ayé ni. rárá ọ gbà ládàmú ṣebọ ní ìwọ Ọlọ́run wo àwọn àwẹ̀ tó mọ gbà kì í ṣe pé ìwọ Ọlọ́run mọ gbà àwẹ̀ yìí kò lè bá a ṣe nǹkan báyìí fún mi. Naam. Alaikum salaam kò tí ì ṣẹlẹ̀ nù tí yóò bá ti ṣẹlẹ̀ àwọn ò ní dáhùn ní bọ́yọ̀ ṣẹlẹ̀ àtọ́jú owó owó haram àti ntọ́jú owó haram bí léèrè gbogbo haram sọyọ wọn náà láti bọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ torí kọ́ bọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ láyé ń bí ọ̀sán ti fún ọpọ́ lọ kúrò nínú gbogbo ẹ̀ tó bá ti dọ́gbìn yà kò sì nísìn one million lọ yá wọ́n wá jẹ́ one billion kí ló kí one billion lẹ̀ kí n má wọ̀ náà. tí ò pé mi ju kí n kí n kú pẹ̀lú one million tí ò ní bá mi wọ sàárè kí n tún lọ wọ náà lọ àbẹ́yìn náà fura bẹ́ẹ̀. ìjọba ti jẹ́ àwọn ta ni àwọn ta ni àwọn atalẹni náà àwọn tani ó láwọn kan yìí rẹ́kọ̀ dákọ̀ wọn oníjọba àbáwọn èèyàn ni sáwọn èèyàn lásán ni wọn má dákọ̀ jàmáà kankan o. wọ́n máa ṣe. wọ́n ṣe bí ọdún àti ẹ̀yin náà ti mọ̀ pa dàda lẹ̀ nítorí wọ́n ti já dàda lẹ̀ mọ́ bá wọn kópa mẹ́ ìyẹn ni pé wọ́n ń ṣàjọ̀dún bóyá jama wọn àbí wọ́n ń ṣàjọ̀dún kan tí jama wọn fi lélẹ̀ sọ ẹ mọ́ bá wọn kópa mẹ́ jama òun gan àbọ̀rọ̀ bá wọn kópa mẹ́ jama ṣé jama ni Islam Islam is a jama because jama ideology Islam kuma ẹ̀sìn ìyàtọ̀ tó wà láàrin méjèèjì pọ̀. عليكم السلام náà ti béèrè ẹyọ kan náà ni náà ẹlòmíì tí o ti béèrè ààrẹ tó ṣe kìí ṣe mùsùlùmí ni. ilẹ̀ ni náà ó sì rẹ̀ mùsùlùmí. gbogbo pé ẹ̀ ń ṣe program ẹ̀ ń sínú atẹ́gùn káwọn èèyàn lè lè máa pè àmì pé kò sẹ́sìn ẹ̀sìn yẹn so látàrí ẹ̀bùn báyà jẹ́ rí èèyàn tí ó pè látàrí ẹ̀bùn kọ́dà tẹ́ bá lọ lé tẹlifíṣàn àbílẹ̀ rẹ́díò ẹ̀rì kan kó kókù síwájú pé ọ̀jẹ̀ kókù kan ẹ̀dá kùn torí tọ́lọ̀ ṣé Islam <laughs> so àmì pẹ́sìn lẹ́ni àmì pẹ́sìn lẹ́ni lẹ́yìn náà alukur'an ó léwu máa fi ẹsìn fi alukurani lè lọ kún kí ni wọ́n ń béèrè gan tó fi gbà á tí èsì ṣe mùsùlùmí ẹ mọ̀ pé irú rò ń borùn ìbá ṣe pé béèrè gidi wọ́n ń béèrè kèsè rí ní ọwọ́ àgbà ẹ dákun ẹ pàdé èrè rẹ náà báyọ̀ wọ́n ń béèrè pé ibo ní jájú létí àbí ẹ̀kọ́ ni gbogbo èèyàn ti mọ̀ gbogbo mọ̀ sọ́dọ̀ ẹ̀ àgbájú létí kan tó tún wà lóògùn state àmì lè láti létí tó gbajúmọ̀ so ọwọ́ dáhùn bẹ́ẹ̀ ṣé eléyìí ń dàbí ìbéèrè ẹ̀sìn tó bá gbé ìbéèrè ẹ̀sìn ní tó gbà sọ nídìí pé ṣé mùsùlùmí ni wọ́n ní àbí èdè mùsùlùmí irọ́ lásán náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.